فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعباد الحمد لله أقف العباوة الذي خلق وأمات أبا الله أبا جي أدى بوبو nǹkan سمي wa amat òun tó dá gbogbo tí ń sẹ́mi yìí náà òun náà ni ó tún pè padà sọ́dọ̀ pé pásíkò tó ti lò ti tó pásíkò bá ti tó èèyàn ní kú lérílẹ̀ ọlọ́ ọlọ́run bá aláàtò ti mú àwọn ẹni ṣáájú lọ kó lè jẹ́ wà sí fáwọn táwọn ń bọ̀ ó yẹ ká dúpẹ́ fọlọ́run ọba náà ọlọ́run àdúpẹ́ o àwa bẹ̀ ọ nínú àánú rẹ àti agbára rẹ wọ́n sáré fún ọlẹ́mí gúngún àtàláfíà lérí dáadáa wájú aláti bọ̀ tán dáadáa wasalaatu wasalaamu ala sayyidil awwalin àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run aṣíwájú gbogbo àwọn ẹni rẹ̀ wal akhirin nínú àwọn tó ti lọ àtàwọn tí wọ́n ń bọ̀ nabiyina muhammadin wa ala wa sahbatihi ajma'in ona lanabi wa muhammad náà kọ́bọ̀ àwọn ará ọ̀rọ̀ tí ó lágbára púpọ̀ ni òun náà ni husnul khatima wa asbabuhu wa alamatuhu òun náà láti bọ̀ tán dáadáa àti bọ̀ tán dáadáa àtàwọn nǹkan tí èèyàn máa ń tara bọ̀ téèyàn máa ṣe tọ́lọ́wọ́n wa wọlá rẹ̀ máyàn la tí ó wà fún yàn láti bọ̀ dáadáa àtàwọn àmì tọ́lọ́wọ́n bá máa fi ń pọ́n àwọn tó bá wù lé nínú àwọn ẹrú rẹ̀ tó bá fẹ́ mú wọn jáde láyé tànàbí ń sọ fún wa yìí pé àmì ni ipe àwọn ẹni yẹ wọn láti bọ̀ tán dáadáa àwọn abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àtagbára rẹ̀ tó àdúrà náà làkọ́kọ́ jẹ̀má kọ́lọ̀ musa wọ láàánú rẹ̀ òun láti tóbi rẹ̀ ìwà tábà jáde láyé mọ́sá jáde ní mùsùlùmí jáde lẹ́ni tó gbọ́ jáwára nu ọlọ́run ọba ń jọ àlùkìyàmù alimọ́tù ẹ̀yọ́mọ̀ ayá mi nírọ̀lẹ́ yìí láàmàhálà wákẹ̀ọ́n láàmàhálà bí ọba dá wa lójú tẹ́lẹ̀ kájí ó lè dá wa lójú ipe ikú kò sí àbòyẹ fún ó kú jọkà nítorí àwọn tó bí ọ náà àwọn náà ti kú ìwọ náà padà kú sọ àwọn tó bí kalẹ̀ náà lọ́kọ̀ọ̀kan yẹn tí wọ́n bá lọ tán bọ́lọ̀ bá níwọ̀ lọ́kọ̀ọ́ lọ gbogbo wọn náà wọ́n padà kú ọlọ́run amọ́lẹ̀ ní kùránì bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní innaka mayyit ọlọ́run ní rẹ̀ Muhammad òkú ni kú o bá a ṣe fẹ́ràn rẹ tó èyí ò ní ká má pa ọ njọ́ kan gbogbo àwọn wọn dẹ́rù àyà yìí ó jẹ́ àmà pé kò sí ntọ́lọ̀ ń dá tí ń mí tí ò ní padà tán tí ò ní padà jáde láyé ọlọ́wọ́n bá ní kullu nafsin dha'iqatul maut ọlọ́wọ́n bá ní gbogbo tí ń mí lọ tí ń mí bọ̀ ní ó padà dákẹ́jọ́ kan tí ò ní mí má wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ọlọ́wọ́n bá ní gbogbo yín pátá ní ìwà san yín lẹ́san níjọ́ àlìkìyàmà ẹ̀rí nítorí tọ́lọ́run fi pa wá ní pé kálíbà lọ́ọ́ lè jẹ̀san níjọ́ àlìkìyàmà faman zuhziha عن النار، ọlọ́run ọba ní ẹni tí wọ́n bá là kó níbi iná ẹni wọ́n bá là ẹni wọ́n bá yọ kó nínú iná wá òde ìkìlẹ̀ àlìjáná tí wọ́n wá ti sínú àlìjáná èyí tó mẹ́ni pé ìwọ kọ́ dáwọ̀ fúnra rẹ̀ wọ́n tì ọ́ síbẹ̀ ẹni tí ó tì ọ́ síbẹ̀ náà lọ́lọ́run má jẹ́ àárín rẹ̀ àtọ́lọ́run ó dàrú o faman zuhziha anin nar ọlọ́run ọba ní gbogbo àwọn tá a bá là nínú ná ẹni tí ó là ọlọ́run nìkan náà wa udkhila aljanna tá a sì fi sínú aljanna faqad faz ọlọ́run lóhun ló jèrè òun lọ́la wa mal hayatud dunya ọlọ́run ọba ní ilé ayé tẹ́ wà yìí ìsẹ̀mí ayé tẹ́ ń ṣe yìí nínú ilé ayé tẹ́ ń gbé yìí ọlọ́run ní ìsẹ̀mí ayé yìí. kojen kanka illa mata'ul gurur ibadun tintin tintinkami ti man tan yinje ti man gbe yin ko lojo na olo mata olohun ba ni ibadun tintin je al gurur ti ima o jo yin loju olohun jo wa fe ko si ko si ibadun aye nbi inu aljanna ga ni ibadun wa olohun n tawaji pelu aya yi kale si si aljanna kale jina si awon se na sọlẹ̀ moran ayé one eighty five ọlọ́run ọba ní wọlé kólé ó mọ̀tì ní ajẹ́lì ọlọ́run gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tá a bá dá gbogbo àwọn tá a bá dá sílẹ̀ ayé wọ́n ti lásìkò tá a mú wọn kú fàyídà jẹ́ ajẹ́lì ohun ọlọ́run bá ní básìkò tí wọ́n kú ọba ti tó láàyè síta àfihàn náà àtàwọn wàlẹ́ ayé síta kọ̀dìmọ́ wọn ò ní lé àsìkò ní lé àsìkò tá a bu ò ní lé bẹ́ẹ̀ sì ni àsìkò náà ò ní dí àní wo kankan máa wọn láàyè pé àyìngbà tí bó ṣe wáyé ní eré ní nítorí pé ọmọ ànábì ní bó ṣe wáyé ìyàwó òjíṣẹ́ ní bó ṣe wáyé kọ́dà onìkan nìyẹn bí kọ́dà ó ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ní ọlọ́run bá ní àti bo àsìkò fún kálukú básìkò ń bá sì ti tó ọlọ́run ní kò ní dí kò sì ní lé Suratul A'raf àyà 34 lọ́lọ́run ti sọ fún wa yìí pé bẹ́ẹ̀ bá lẹ́gbẹ̀rún ọdún láyé yọ padà dágbére fáyé jọka ọlọ́run tó ń sọ́nbọ̀ mi ọlọ́run ọba ní alladhi khalaqal mauta wal hayata liyabluwakum ọlọ́run ní èmi ọlọ́run ọba èmi mo dá ikú mo sì dá ìṣẹ̀mí torí kí n lè bá a máa dán yín wò ayyukum ahsanu amala ọlọ́run ní tó jí kí n máa pa àwọn nǹkan lẹ́gbẹ̀ẹ́ yín kẹ́kàn gbọ́ pé wọ́n ló ti kú wọ́n ló ti kú wọ́n lọ́mọ kú ọlọ́run ọba ni mo pa á nítorí kí ìwọ tí ń pa kó o lè Allahu akbar mo pa òun nítorí ìwọ ni ayyukum ahsanu amala bóyá ààrẹ ni tí ó ṣiṣẹ́ rẹ nínú yín tẹ́ ẹ bá gbọ́ pé ẹnìkan kú ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ nìkan bá ti kú ládùúgbò yín àbó kú nínú ilé yín àbó kú lọ́fíìsì yín ọlọ́run pa nítorí ìwọ tó ń sẹ̀mí ni kó o lè sit right kó o lè sit tight kó o lè jòkó kó o ronú ibi ibi tọ́rẹ̀ rẹ lọ bàbá rẹ lọ ọmọ yẹn lọ ìyàwó yẹn lọ ìyáálé yẹn lọ ibi ìyàwó rẹ lọ <laughs> ìwọ náà padà lọ bẹ̀ ọlọ́run bá sọ lẹ́yìn ní Qur'an Karim Suratu Al-Mulk ayẹlẹ́ kejì ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa bẹ́yàn bá kú kọ́dà bọ́jẹ́ kẹfẹ́lì ọ̀gbọ̀dọ̀ máa yọ ọ̀gbọ̀dọ̀ máa ṣe kíní ọ̀gbọ̀dọ̀ máa yọ sọmọ pé ọlọ́run tó sọ òun di kẹfẹ́lì òun lọ́sọ̀wọ́ di mùsùlùmí tó òun ti wá kú àti láti bọ̀ tán tiẹ̀ àti bọ̀ tán tiẹ̀ gan ìwọ náà mọ̀ ikú rẹ̀ yóò máa jẹ́ wàásù fún ọ pé ọlọ́run à mo mà dúpẹ́ tó ṣe mí bẹ́ẹ̀ mo mà dúpẹ́ fọlọ́run pé ọlọ́run mo dúpẹ́ tó ṣe mí bẹ́ẹ̀ òun mà ti kú kò mà ṣe tún ṣe mọ́ ọlọ́run pa òun torí kí kò lè ṣe kíni kò lè múra kò lè máa chẹ́kì ara rẹ̀ láàmì ibi abá ti ń sìnkú jama àbí ilé olókùú onílàáká yìí sẹ̀fẹ̀ ńbẹ̀ ẹni tó gbádùn kì í rẹ́rìn ńbẹ̀ nítorí pé ẹ̀mí ti di ẹ̀mí ti le àṣetáàní ó ti sọ ẹ̀mí dòkúta lẹ́ẹ̀mà ara àwọn èèyàn tí wọ́n máa wá yọ̀ nítorí pé àwọn èèyàn kú àbí kọ́ máa rẹ́rìn ibi wọ́n ti ń sìnkú nítẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń pè wá sákèsì alimautu ikú tá ń sọ yìí azimun ikú tóbi gan tó bá ti dé yọ́ọ̀yọ̀ yẹn kó ń lé ọlá ni tí wọ́n ti gbé yẹn kó nínú ilé èèyàn tó padà sódà mọ́ bí kú ṣe wá lágbára tó ní ògìgì ní máa wá dé kọlọmọdé ó ti wá bẹ́ẹ̀ nìkan kan wá ní yọ padà dé o yọ padà dé o ọ̀ṣọ́gbọ́n tó fẹ́ dá sí àmọ́ ikú gangan tó ní ń bàyàn lẹ́rù tó tó kílẹ̀ yẹn fẹ́ kú lélẹ́rí wà á àdọ̀dún mẹ́nuhu máa máa ta àlẹ́ ilé ìnsá èyí tó tóbi jọ yẹ kó máa bàyàn lẹ́rù òun náà ni pé kí ìgbẹ̀yìn mi kí sórí bọ́ba lọ́gọ́rùn ọdún láyé tó padà wá kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí islam ọmọ fifteen years tó ń kú sínú islam ó lóore jù ọ lọ lọ́dọ̀ ọlọ́run ọba wa ilé ayé tí wọ́n lò wúlò fún ọ nígbà táti bọ̀tán rẹ̀ ọba ti dà àti bọ̀tán jama ẹ̀dá máa bẹ̀lọ́n kọ́dà kún kọ́mọ́sẹ̀ ìsànú wa àánú ni ó àánú ọlọ́run ni ó ṣáájú kó o tó lè ṣiṣẹ́ àti bọ̀tán rẹ̀ táànà ọlọ́wọ́n ọba wá ṣáájú fún ọ iṣẹ́ àti bọ̀tán rẹ̀ ó nira fún ọ láti ṣe àyàn màá yá mi laqad hazarana Allahu ta'ala ọlọ́run sì kìlọ̀ fún wa yìí pé gbogbo wa ká lè mójútó ẹ̀sìn ká lè mójútó ẹ̀sìn àwọn ìyàwó wa àwọn ọmọ wa ká jí wọn mójútó ẹ̀sìn ká pàtàkì ẹ̀sìn nítorí pé ẹni bá kú ẹ̀sìn òun lọ́ọ́ ráyé wá bẹ́ẹ̀ bá sì nítorí ọba mọ̀ nítorí ọba ń kọ́ ò lè mọ̀ nítorí ọba mọ̀ ò lè rí ṣe nítorí ọba rí ṣe ò lè kú lérí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú ilé wa number one agenda wa òun náà ni adin islam fẹ́tẹ̀ dín àgbóyè ẹ̀sìn lójoojúmọ́ lẹ́ẹ̀mọ́ wa gbàgbóyè ẹ̀sìn ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu ittaqullah ọlọ́wọ́n bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀lẹ́ bẹ̀rù ọlọ́run ittaqullah haqqa tuqati ẹ bẹ̀rù ẹ̀ bó ṣe ẹ̀kẹ́ bẹ̀rù ẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ jáde láyé àfi kẹ́ jáde ní mùsùlùmí ọlọ́run ti sọ yẹn ó ti parí ẹ̀ sọ́tọ̀ alimoran aya one oh two one oh two lọ́lọ́run ti la amálẹ̀bẹ̀ ibi gbogbo iṣẹ́ tó bá wù kẹ́ kọ́ gbogbo ìlú tó bá wù kẹ́ lọ gbogbo iye ìgbádùn tó bá wù kẹ́ gbá láyé ibi ẹ̀ bá rí wọn bí yín sí ẹ̀ ságbọ́dọ̀ kú àfi kẹ́ kú sí inú sìlá òkú tí wọ́n gbé jáde yẹn tọ́jú pé mùsùlùmí ha ẹkún ọmọ gbọ̀n yàn nílẹ̀ yorùbá jẹun wọ́n lè gbé bàbá lè máàmù jáde ọ̀la ìkẹsẹ̀ muslim látara tán tarabọ̀ nínú ẹgbẹ́ òkùnkùn nínú ẹgbẹ́ ayé gbẹ́rẹ́ àṣejẹ àti gbogbo àwọn nǹkan tó sọ̀rọ̀ sílé ètò rí malẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wumi ẹgbẹ́ jáde èrò ọ̀pọ̀ àmọ́ mùsùlùmí kan kírun sílá torí pé ẹni dáńpé mùsùlùmí lẹni tó nígbàgbọ́ nínú la ìlàlá àti ọlọ́run bá nìkan ni ọlọ́run òun nìkan lọ́ba tó dá gbogbo nǹkan òun lọ́ba tá gbára lé òun lọ́ba tá fẹ̀mí tẹ̀ òun lọ́ba tá retí orí lọ́dọ̀ rẹ̀ òun ní pa àyàn ọba yìí náà lọ́ba ti ní ká máa bẹ ọba yìí lágbọ́dọ̀ wà náà sí lọ́dọ̀ rẹ̀ àgbọ́dọ̀ nígbàgbọ́ nínú agbára mi yàtọ̀ sínú agbára àlá ètò ìmọ̀ wá sọ kalẹ̀ yìí èyí mélòó wá rí bẹ́ẹ̀ lẹ́yìn ìbàjẹ́ máa mísánà ló ní á sí ìmáàmù ló ní á wí àmírù ni àáfàá ni lè máàmù ni tọ́ba ti wọnú sàárè yóò kú wọ nìkan ṣoṣo tí ò ní sẹ́ nìkan kan bẹ̀ mọ́ lẹ́yìn tani lẹ́yìn ọlọ́run àkọ́kọ́ béèrè náà sì ni má rọ bùkà tani ọlọ́run ọba rẹ̀ bó o ló sọ wáá rí èsì fọ tó o jáde ní mùsùlùmí tó o ti gba nǹkan mí gbọ́ lọ́lọ́run yàtọ̀ sí Allah ọlọ́run níjà sinamá o àwọn tó ń sì ti sinakọ́lọ́ máa pè wọ́n padà ó sì ń lè xàtìmá ìgbẹ̀yìn dáadáa wọ́n ní la yakun ahadun minna illa wa yatamanna kò sẹ́nìkan nínú àwọn tí wọ́n jẹ́ ọlọ́pọlọ pípé tí wọ́n jẹ́ ábìdì tí wọ́n ń sin lọ́hùn tí wọ́n máa bẹ lọ́hùn lérí ẹ̀jọ̀jọ̀ ojúmọ́ wọ́n sùn khatima ètò wọn pè nígbẹ̀yìn dáadáa huwa an yuwaffiqa Allahu al-abda qabla mawtihi ẹ̀rí wọ́n ní òun náà ní kí ọlọ́run ọba ó fi ẹrú rẹ̀ ṣe kò ń gẹ́ kẹ́mi ò tó bọ́ lára rẹ̀ ila al-iqla'i ila ọlọ́run fi sìnkò ń gẹ́ gbogbo tí yóò mórí bínú ọlọ́run yóò ti pààtì kó tó jáde láyé ẹni tí ó láti bọ̀ tán dáadáa àmọ́ àtúbá lọ́la àtúnpadà àtúbá àtúnpadà à ah, wọ́n ní yóò dá kó tètè túbá kó stop ẹ̀ ọlọ́run ti bọ̀ ọ́ láti rí òtí sẹ́bọ́ sẹ́bọ́ sẹ́bọ́ àti rírì òtú ó ti tó kọ́mọ̀gbà tó kù gbogbo owó ilé fá títí oṣooṣì náà fá títí omu ti fá títí ó ti tó aláàtí ò tí ì pa ọ́ ọ́ fẹ́ràn rẹ ni yóò wá dákun tètè túbá wọ́n ní àmì tá a fi mọ̀ pé ọlọ́run ọba aláwọ̀ fún yàn láti bọ̀ tán dáadáa ni pé yọ àwọn ẹ̀ṣẹ̀ téèyàn tára bọ̀ ọlọ́run ó ti yọ kó lẹ́mìíyàn kó tó di pé ikú ó dé ẹlẹ́ẹ̀kejì wọ̀tọ́wọ́bàtú anìdùnnúbi wọ̀lùmọ́ásí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí èèyàn sì ti ṣẹ̀ èèyàn ó ti túbá níbẹ̀ kó tó jáde láyé wọ̀lù ìkìbáàlù alàtọ̀ àti wà tó bá kù díẹ̀ tí èèyàn jáde láyé ọlọ́run fi ìfẹ́ iṣẹ́ rẹ̀ sí ẹ̀ lẹ́nu èyàn máa wá sí wal istiqamatu alayhi èyàn wà á dúró lérí ẹ̀ hatta ya'tiyahu al-mawtu wa huwa ala hadhihi al-hal yọ wà wà lérí ẹ̀ títí tí kò fi dé wọn ní ẹni tọ́lọ̀ bá mú dúró báyìí lọ́lọ́ fẹ́ fún láti bọ̀tán dáadáa istiqama yóò wà ní kókó istiqama ni pé kó o ti ródòdó wọn ní wọn pè ní o ti gbọ́ láyìn máa yẹ gbà o ti mọ̀ pé òdodo ni òun tó wọ́n ń gọ sẹ́yìn abẹ́rẹ́ fọlọ́n wípé nǹkan ọlọ́run bá ní àṣẹ yìí àwọn ò lè ṣe o sì fẹ́ láti bọ̀ sádàdà ìwọ́ ju <laughs> ayé ọlọ́run lọ ó gbé rẹ̀ lókè sẹ̀ríà wípé òfin ọlọ́run bá òfin lè má wà ìtawà bá rí mbẹ̀ làwọn ò ṣe ìtọ́ bá sì wà láti mẹ́ wọ́n ní tọ́rọ̀ rẹ bá ti ń rí bẹ́ẹ̀ òdòdó lóògbà tó bá ti mọ̀ pé òdodo ló ti rí wọn ni kò dúró lérí ẹ̀ eléyìí làmì fọlọ́wọ́n fún aláti bọ̀ tán dáadáa torí ẹni tó lódodo láàárọ̀ tọ́dọ̀ sàn tó kó mẹ́ ọkọ̀ ọ̀là ọkọ̀ safinatu najah ọkọ̀ ọ̀là tá à ń pèpè síbẹ̀ yìí ọkọ̀ tàwíìdì àwọn èèyàn ń láàárọ̀ fi wọn ti mọ́tò ti ọkọ̀ náà ibi ayé ń gbé àwọn èèyàn àdánwò sí ń ká àwọn èèyàn ẹni tí ń borí tí ń lò ní kọ́ọ̀bù tí ń lo jàlùbáàbù tí ń kírun ẹ bá ṣèyá tó máa gbọ́ pé wọ́n ní kọ́dà skáàfù ní sikini ẹ òun náà ní wé torí àti bọ̀tán ẹ̀rọ lómi tí wọ́n ní kọ́dà ó gbọ́lọ́ngbọ́ gan níbo yẹn wọ́n ní sìn wọ́n ti lọ́wọ́ gbọ́lọ́ngbọ́ máa o bóyá bá gbọ́lọ́ngbọ́ yọ pẹ́ o ọlọ́mọṣà sọ ní kọ̀ọ̀kan bí aburú bẹ́ẹ̀ al-ibratu bil khawatim wa wọ́n ní tọ́pàtàkì jù nínú nǹkan tí a máa òun náà ni ta òun náà ni ká parí dáadáa wọ́n ní kéèyàn parí dáadáa gangan la fẹ́ lò kì í ṣe bẹ́yìn ṣe bẹ̀rẹ̀ lẹ́yìn ìsáná torí pọ̀ mí èèyàn yẹ mútu àlàmà àṣà àlè gáàlìbàn lọ́pọ̀lọpọ̀ gbà yìí tó pọ̀ jù ninety percent òun ni pé àwọn èèyàn máa ń kú lérí tí wọ́n bá sẹ̀mí lé lérí tó bá ti yóò sì má òun náà ni ó padà ṣe lọ́jọ́ kú ẹ̀ yóò sì kú lérí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n yóò bá aṣọ àlẹ́ ta àlẹ́ wàá sì gbé wa dìde ní lérí tá a bá kulé lérí ni ìbá wa kù ìṣẹ́jú kan náà ìrẹ́jà dì láyé tọ́ba yí padà tó túbá tí wọ́n bá gbé dìde báyìí wọ́n gbé dìde láàrin àwọn ẹni rẹ ni nítorí pé ìtọ́gbẹ̀yìn rẹ ni pé ó kú síbi nǹkan rẹ̀ wọn pé yá padà túbá náà padà dẹni rí padà máa sin wàláhì kò sẹ́ni tí ó da padà ìpè lọ gbogbo ẹbí ọjọ́ kò tí ó bá yẹ ẹ̀mí rẹ̀ ó sì padà bọ́ náà àfa ò tíráì dókítà ò gbogbo àwọn olókìá àwọn ọkà rókìá òkùn jọ yẹn sá òkùn jọ gbogbo ayé fẹ́ pa ọ́ òun ní rí ọ pa ọ́ ọwọ́ ọlọ́run ọba ni máa láyé wà kó o lé ayé òsì lọ́wọ́ ẹ̀dá kan àfọlọ́run ọba wà ó sún khatima ìgbẹ̀yìn dáadáa yẹ́nì jọ ilẹ̀ kádàrí wọ́n ní wá ń ṣe déédéé pẹ̀lú ìbámu tó wà nínú kádàrá wa tọ́lọ̀ ń kọ́ ma wa bá a ṣe wá jòkó lẹ́yìn ta ló wá ma tó wà nínú kádàrá rẹ̀ ẹ̀ ẹ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ àtibọ̀tán dáadáa lẹ́yìn bá rántí ọ̀yẹ́ kẹ́kọ́ wọn máa gbà yàn ọ̀yẹ́ kéèyàn máa túbá ọ̀yẹ́ kéèyàn máa rẹ̀ wọ́n ṣe ó ti dá fáwọn kan lánàá tí wọ́n padà láti bọ̀tán àwọn kan sí lọ́wọ́ ọba lánàá tó lọ́wọ́ padà yọ wọn kó nú ẹ̀sìn kan tó jáde láyé nígbà tó yẹ pé àtibọ̀tán dáadáa ò sí nínú kádàrá wọn. ikhwatal iman ẹ̀yọ́ miami hunaka hadithun hadith kan wà yatakhawwafu minhu almutakhawwifun àwọn tí wọ́n máa ń ka hadith ànábì tí wọ́n ti gbọ́ yé ẹ̀rọ wa máa bà wọ́n tí wọ́n máa ń ka hadith ànábì ní inna ahadakum ànábì lẹ́ni kọ̀ọ̀kan yín ahadakum rí fàásì anábìlẹ̀ nìkan nù yín àwọn nǹkan nù yín láyà amalu bi amali ahli nar wọ́n sì máa wùwà àwọn ọmọ aná gbogbo sẹ́yìn náà ni wọ́n máa ṣe ata máa yẹ kunu bainahu wa bainaha illa zira tọ́ba kù díẹ̀ tí yóò ju dèdè ìgúnpá lọ báyìí tí ó fi wá wọ̀ ná tí màláìka kù ti fẹ́ di fayasbiqu alayhi alkitab àkọọ́lẹ̀ tá a kọ́ ma ipò ọmọ àlìjánná ni àkọọ́lẹ̀ wọn wà sáwájú fàyà àmàlù fàyà àmàlù bi amali yóò wá bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ ọmọ àlìjánná fàyà dẹ̀kọ́lù ha ànábì ni yóò sì wọ àlìjáná náà yóò wọ àlìjáná yẹn jàmá táwọn ẹni ọlọ́run àwọn wòlé ọlọ́run tí wọ́n bá fẹ́ ah, lágbájá ni ìmọ̀ gún bẹ́ẹ̀ ni bó ṣe wáyé aláboró ni àmọ́ tí wàá náà àkọọ́lẹ̀ pé ọmọ àlìjáná ni tọ́wọ́ wá kù díẹ̀ yọ wà túbà àtibọ̀tán eléyìí ẹ̀ dáa ju àtibọ̀tán àwọn tó ń sin lọ́wọ́ ọba tó padà wá sin mọ́ bóyá nítorí pé ayé ọlọ́run darí ayé sọ́dọ̀ rẹ̀ àbọ́lọ́run ọba aláfàdánwò kan mọ̀rọ́ra nígbà tó o ti mọjọ ogun yẹn yóò dáa kí kọ wà talat níwájú allah subhanahu wa ta'ala nítorí pé àmàgbàtọ́ lọ anabi sallallahu alayhi wa sallam anabi wani wa inna ahadakum anabi ni àwọn kọ̀ọ̀kan nínú yín la ya'malu bi amali alijanna àwọn máa ṣiṣẹ́ alijanna wọ́n máa kírun wọ́n máa gbàwẹ̀ wọ́n máa ṣeré wọ́n máa tọrẹ gbogbo dáadáa ni wọ́n máa ṣe hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' tọ́ba wa kù díẹ̀ bí ìgúnpá báyìí tí wọ́n wọ inú eh, alijanna tí wọ́n wọnú àlìjánná ó kù díẹ̀ fayasbiqu alayhi al-kitab àkọọ́lẹ̀ tá a kọ́ pọ́nmọ́ náà ni wọ́n yóò wá sáwájú wọn fayamalu bi amali ahli an-nar yóò wá bẹ̀rẹ̀ sí máa wùwá ọmọ náà fayadkhuluha ànábì ni yóò sì wọ̀ nánà gbogbo iṣẹ́ àlìjánná tó ti ṣiṣẹ́ yẹn kò wúlò fún ma al-ibratu bil nítorí ní bọ́dọ̀ bá ti wá rí báyìí jẹ́ máa àní jákàn lérí ẹnìkan tí wọ́n wà ná torí bá a mọ àkọọ́lẹ̀ tọ́lọ̀ sí kínní tọ́lọ̀ ń kọ fún àní ọ́ ẹ̀ máa fàdó àràn lọ́wọ́ náà ni ẹ má jákàn ìpè lágbájá yìí àwọn ọmọ ti dọ́mọ náà ṣé o ti dá ọ lójú pọ̀ màlẹ́jà náà nìwọ wàláhì kò dá ọ lójú torí ọmọ tó wà ní kádàrà rẹ̀ àrò tètè ló mọ̀ máa rojú òkú mọ́ ànábì ni ẹni bá ti kú ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ àwọn yìí ni àwọn ti déwájú ọlọ́run bó jẹ́ ni eré ó ti bá dáadáa bẹ́ẹ̀ bó sì jẹ́ ni ibú ó ti fèsì wàhálà tiẹ̀ ẹ máa rántí yín. wọ́n mi asrabi usul khatima nínú àwọn sábàbí téèyàn fi máa ní àtìbọ̀tán dáadáa al-istiqamatu ala tawhid wal amal salih òun náà ni kéèyàn ó dó pa kọ́ lágídí lérí pé ayé tèmi wáyé lẹ́yìn ìgbà mo ti gbàgbọ́ yé iman tí mo ti gbàgbọ́ yẹ tawhid tí mo ti gbàgbọ́ yẹ akida ayé tèmi wáyé ẹnìkan ò ní fi dúdú pé funfun fún mi mọ́ Allah lọ́ba dẹ́dà Allah lọ́ba tá a wà náà pẹ̀lú ẹ̀ Allah lọ́ba tí ń darí gbogbo nǹkan ọwọ́ Allah ni gbogbo nǹkan wà èyí sì ní gbẹlòmíì lọ́ba dẹ́dà mọ́ èyí ní gbẹlòmíì lọ́ba tá a sì mọ́ èyí sì ní wá ìrànlọ́wọ́ kan lọ́dọ̀ ẹnìkankan mọ́ èyí sì ní gbẹlòmíì lẹ́ni tí ń darí ayé mi àti gbogbo ayé lẹ́yìn Allah ó dùn palẹ́rì ẹ̀ ètò wọn kò ní àkídà nìyẹn ọba ti dúró pa ọ̀rọ̀ àwọn èèyàn tó máa wá bá ọ àwọn ẹbí wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ kírètì àtibọ̀tán bú fún ọ wọ́n máa sọ fún ọ pé ah mama wòran mama wòran ah allahu akbar àwọn èèyàn ń fa àyànkú nínú mọ́tò ọ̀la wọ́n fa àbọ̀lẹ̀ báyìí wọ́n jẹ́ wọ́n fa o àlẹ́sìtẹ̀ kọ́ ọmọ ó dúró lérí ẹ̀ lérí ìgbàgbọ́ rẹ tó ti yí ọ yẹn tí wọ́n ń pè ní la ilaha illallah lẹ́yìn náà ọmọ wa wù wá rí sí ọlọ́run ọmọ wuwari sáwọn òbí rẹ̀ ọmọ wuwari sáwọn ẹbí rẹ̀ ọmọ wuwari sáwọn aládùúgbò rẹ ó jẹ́ mùsùlùmí àbí kì í ṣe mùsùlùmí ọmọ wuwari níbi ọ ọmọ wuwari láwùjọ tó wà ọmọ sí dáadáa sí àwọn ẹ̀dá ọlọ́run tó èèyàn àbẹ̀rẹ̀kọ sórí tó ti jẹ́ èèyàn dáadáa ọ̀la ti dáadáa ọlọ́wọ́n bá ó ní ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa ọlọ́run bá ní kó máa ṣiṣẹ́ rẹ̀ o wala yushrik bi ibadati rabbihi ahada kó sì má bá wọn rúbọ má bá wọn sọ̀gùn má bá wọn sọ̀gùn ẹbọ má sì bá wọn ṣẹgbẹ́ àwò má bá wọn ṣẹgbẹ́ òkùnkùn má sì ń gbẹrẹ má ní kíní kankan tó gbàgbọ́ tó rò pólísì ń tọ́lọ̀ fẹsẹ̀ nítorí gbogbo ẹni tí ń gbé nǹkan kan wọlé àbọ̀lọ́lẹ̀ gbà kankan gbé kankan àníyàn tó fi lọ lè gbà ní pé kíní ọ̀ràn òun lọ́wọ́ láti jẹ́ wọn àṣìfún tóun fẹ́ àṣìfún yóò ràn wọn lọ́wọ́ láti jó wọn débi tó ń lọ yóò ṣínà fún wọn yóò dáàbò bò wọn ẹni bá ti ń ṣe bẹ́ẹ̀ kò ní láti bọ̀ tán dáadáa ọlọ́run ọba ti nínú aláàlá ya fẹ́ fúru ayọ̀ ṣíra kàbí ọlọ́run ní kò sẹ́ni tí ó bẹ̀ wọn tó wọn òfin fèrè jìn ẹni tó kú lérí ẹ bọ̀ tọ́ ó dùn pa lérí ẹ wọ́n tó bá ti dùn pa lérí ẹ àná ọlọ́run ṣáájú fún ọ wípé ẹrú mi tó gbà mí gbọ́ yìí ń sì tọ́ sọ́nà ọlọ́run ọba àlá yóò gbogbo àwọn tí wọ́n sọ pé ọlọ́run nìkan lọ́lọ́run súnmọ́ sàkọ́wọ́mú lẹ́yìn ìgbà tí wọ́n sọ tán wọ́n sì dúró lérí ẹ̀ ẹ̀rí ká dúró lérí ẹ̀ gangan ni kókó o àwọn èèyàn ń sọ láàárọ̀ tí wọ́n ní wíwẹ̀ mọ́ lọ́sàn-án o <laughs> àwọn èèyàn sì ń sọ lọ́sàn-án ìgbà tí ó fi dọ̀wọ́ alẹ́ wọ́n ti mọ̀ sí nǹkan míì ọmọ ya ọlọ́run ní súnmọ́ sàkọ́wọ́mú wọ́n dúró déédéé ọlọ́run ní tàtàná zọlọ alẹ́ ìmọ̀lá ìkà tọ́bádà àwọn màláíkà máa sọ fún wọn pé allah ta khafu wala tahzanu ẹ má bẹ̀rù bí tẹ́ ń lọ ẹ má bànújẹ́ lérí àwọn ọmọ yẹn àtàwọn dúkìá yẹn fa abushiru bil janna ẹ má dunnú ẹ ti dọ́mọ àlìjánà ọlọ́mọsàfà wa náà sún náà wọn sọmọ pa àmì nìkan ọ̀ràn báyìí àfi kò dó déédéé ọ̀rọ̀ ti yí ọ mọ́jọ tó dàrú mọ́ wọ́n tó sì ń gbọ́ mi náà bí ṣe sọ náà mọ̀ pé òdodo ọ̀rọ̀ ní sọ mọ́jọ lómi ò tún sọ sọkú sọ mí fún ọmọ àdúrà ní agbára rẹ̀ o sì gbọ́dọ̀ má máa sin ọba tó ń pè o sì gbọ́dọ̀ má máa pè ọba tó ń sìn iyyaka na'budu wa iyyaka nasta'in alákọ̀ọ́kọ́ ni ẹni bá ti mójútó ọlọ́run fún láti bọ̀ tán dáadáa anábì ní idha arada Allahu bi abdihi khayran ista'malah anábì ní tọ́lọ́n bá fẹ́ fún yàn láti bọ̀ tán dáadáa ọlọ́run ó lò onítọ̀ qalu kayfa yasta'mil àwọn sàhábà ní ìrẹ́ anábì bó ọlọ́run ó sì lò ọlọ́run ó lò qala yuwaffiquhu li'amali salih qabla mawtihi ànábì lọ́lọ́run ọba ó lò ó yọ̀rọ̀ fún sẹ́ẹ̀rì ni kí màláìka kú tó yọjú sí nígbà tó pé ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ adégbètò ọba ti ń wà rẹ̀ ó ti ní àmì kan náà àwọn àmì téèyàn fi ní àtìbọ̀tán dáadáa bó ló ṣe wá déèyàn rẹ̀ ọmọ tọrẹ ọmọ sàmójúkọ fáwọn èèyàn ọmọ mi ọmọ ọjẹrin sẹẹrẹ lérí ilé Ọlọ́run ní tí wọn ń pè ní sẹẹrẹ nìyẹn nítorí pé tọba kú ọgbọ̀n tí gbogbo ayé ọmọ ní èèyàn rí lọ ẹni rí lọ torí pé iṣẹ́ ló ń ṣe kìíní ẹ̀dá ò sì ní sọ pé èèyàn rí lọ bí ìbá jẹ́ pé ọba jẹ́ èèyàn ti tọrẹ àbọ̀ ọba jẹ́ èèyàn ti sàmójúkò àbọ̀ ọba jẹ́ èèyàn ti ń ṣe sùúrù àbọ̀ ọba jẹ́ èèyàn tó jẹ́ pé yíma kára máa sì fi ọ̀rọ̀ àwọn èèyàn nǹkan pè ní sẹ́rí nìyẹn kọ́lọ́ mọ́sá síbẹ̀ fáwa ẹlẹ́ẹ̀kejì àlùmọ̀dà mọ̀tò alẹ́ ìbàdà ó dùn nímọ̀ ìjọsìn ní gbogbo gbà ó ní máa ṣèjọsìn dákúrékú àṣùbà rẹ̀ ó kì í tó nítumọ̀ ó tètè dé mọ́sálásí lórí asùn ìmọ̀lú ìṣá ó kì í lásìkò àwọn náfìlà tá a máa ń yàn ó kọ́ máa ń yàn ọ̀ wá ní máa sọ pé léèmí àsìmí lọ́la làákìyàn ojoojúmọ́ lọ́ọ́ máa ṣe kí ni lọ́ọ́ máa ṣe nítorí pé njọ́ tí kú ọ̀bà padà yá yọ́ ba ọ lórí pé òkìrùn àmọ́ ẹni tí wọ́n jẹ́ pé ó kílè ní kò kí lọ́la ó lè jẹ́ pé ìjọba náà ní màláìka kú ó ṣe kí ni tí màláíkà kó de tiẹ̀ bá ọ̀nà jama ọ wà sọ fọlọ́n pé ilé mi àìkírun àbí wàláhì kò gbọdọ̀ rí wọ́n ni ọmọ sin ala ní gbogbo gbà Ramadan bá ti di ọgbà tán bẹ́ẹ̀ ọmọ gbàwẹ̀ súnà ọmọ ọmọ yọ zakati owó ọmọ ka Qur'an dojoojúmọ́ ó ṣe àsìkárò ọmọ lóru ọmọ kìyàmù lè ilé ayé ò ní gbé ẹ kú nínú torí pé ni wàá àbùtì máa títí tí yẹkínú fi dé yẹkínú ẹ máa jẹ́ ń pè ni wọ́n ń pè bẹ́ẹ̀ títí tí ikú fi dé ìtumọ̀ ẹni pé ọ̀sẹ̀sìn kú ni tọ́ọ̀bá ti wá ń sin ọlọ́run ọba nídàkúrẹ́ kú ọ̀rọ̀ rẹ léwu bóyá àsìkò tó fi ń sin ọlọ́run ọba ni mọ̀láìkà kú ti dé ń gbà wọn àsìkò tó kọ́tọ̀ lọ́n ti pé o oh, ṣe ti ṣe o ti sọ ẹ bá ti ṣe ṣe náà ṣe jojúmọ́ ìlà máa ṣe ni jojúmọ́ ni o torí jojúmọ́ lọ́n jẹun ọlọ́run ò sì dé oúnjẹ rẹ̀ dúró jojúmọ́ ló mú mi ọlọ́run ò domi rẹ̀ dó lójúmọ́ ló gba atẹ́gùn atẹ́gùn ọlọ́run bò stop ìwọ náà ó sin lọ́nkú ni bó sì gbádùn kí ọlọ́run kú ìwọ náà ó sin lọ́nkú ni ẹlẹ́kẹ̀ẹ́ta jama atẹ́kùwà oníkéyìn lè fi bẹ̀rù ọlọ́run ọba sínú ìgbésí ayé rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ó lè rí bẹ̀rù ọlọ́run àfikọ́ ọmọ lọ́wọ́ àṣà ó lè rí bẹ̀rù ọlọ́run àfikọ́ ọmọ lè kéwú nínú kéwú ní bẹ̀rù ọlọ́run ní wàásì ibẹ̀ ni ìbẹ̀rù ọlọ́run bá wà o ò lè rí bẹ̀rù ọlọ́run pẹ̀lú kọ́mọ nìkan ibi tó sì rí bẹ̀rù ọlọ́run kọ́mọ lè kéwu bàbá ké kàtà kò tún ké mi bàbá ké kàtà kò tún ké mi ọmọ gbọ́n tọ́lọ̀ ń bọ̀ sọ àti níta nàbí ń bọ̀ sọ ibẹ̀ gan ni bẹ̀rù ọlọ́run bá wà kẹ́nẹ́gbẹ́ bẹ̀rù ọlọ́run tẹ̀lé ńtọ́lọ́ ní ose kó o sì jìnnà sí ńtọ́lọ́ ní kọ́mọ́sẹ̀ níbo ló ti wá rí tọ́ọ̀bá kéwu ọkàn máa dàn kanrú fún rẹ̀ ọlọ́run bá ní wọlé akibatu lílí muttaqin ọlọ́run bá ní ọwọ́ àwòsàn rẹ̀ wò pẹ̀tọ́ sọ́nbẹ̀rù ọlọ́run ẹ̀yọ́ máa ya àwọn ọmọ èèyàn àwọn èèyàn ń kú lẹ́nì lẹ́ni tí ń kírun lọ́wọ́ kọ́lọ́mọ́sà síbẹ̀ fáwọn náà àwọn èèyàn ń kú lẹ́nì lẹ́ni tó fẹ́rí kalẹ̀ àwọn èèyàn ń kú ó kù díẹ̀ tí wọ́n fẹ́ sínú ọlọ́run sì gbẹ̀mí wọn àwọn èèyàn jẹ sàárì tán kò sì jíjọ́ kejì má jama gbogbo àtibọ̀tán dáadáa báyìí kò sẹ́ni tí ọ̀tọ̀rọ̀ ẹ̀ àwọn èèyàn lọ mọ́kà tí wọ́n kú sí hajj jama àtibọ̀tán dáadáa ni bẹ́ẹ̀ ni ìdàkejì náà àwọn èèyàn kú sílẹ̀ ọtí jama ọmọ yahoo kan ó rí owó tí ó kọjá ọpọlọ ẹ̀ ó sì lọ òtẹ́ẹ̀ kan ó sì lọ́ba lóun fẹ́ wẹ̀ ó sì kan sómi lọ́ba fẹ́rí gbalẹ̀ ìkejì rẹ̀ òun mutí lérí ìjòkó báyìí tí tí tó fi kú sórí àga àti bọ̀tá kan náà lẹ́yìn náà àwọn èèyàn kú sílé ijó bí títí ń jó àwọn èèyàn kú sílé aṣẹ́wó àwọn èèyàn kú sòtẹ́ẹ̀ tí wọ́n fàṣọkọ́ tí ò rí fún rẹ̀ mà tó dé pé àwọn ẹbí náà padà bá rí ẹlòmíràn wọ amọ́tò lòtẹ́ẹ̀ wọ́n padà dé sẹ́yìn búùtù wálé àtibọ̀tánu jàmá tí wọ́n pè látibọ̀tánu nígbà wàá mọ tí ń jà àtibọ̀tán ó sì màsìkò tí ó dé ọ màsìkò tó lọ́wọ́ bá aláwọ̀ gbẹ̀mí rẹ̀ yọ̀dà kọ sákò ní gbogbo àwọn ààyè burúkú tó máa ń lọ nítorí pé tó bá jẹ́ pé ibi tó máa lọ lójoojúmọ́ ni ìjọ́ tó bá kú náà ọ wà ń bẹ̀ tó bá sì dédé àsìkò tó fẹ́ jáde láyé àwọn yẹn ń kú sílé ìyàgbẹ́ jàmá àtibọ̀tán bú tí wọ́n máa fagbó níbẹ̀ torí kò ní fẹ́ kéèyàn orí kò sẹ́nìkan tí máa fagbó tí máa ń fà láàrin ọ̀pọ̀lọpọ̀ máa háìjì ni sínú àwọn ilé àkọ́kù ẹ̀yẹlẹ́gbẹ̀ẹ́lé nínú tọ́lẹ̀tì àwọn èèyàn ń fa cocaine nínú tọ́lẹ̀tì jàmá àwọn ń fa gbó ló sì kú sílé ẹ̀ alákọ̀ọ́kọ́ ọ̀nsẹ́lọ̀ pẹ̀lú tó mu ó tún wá kú sílé ìdọ̀tí ọlọ́run musa fún ọ láti bọ̀ tán dáadáa wọ́n ní téèyàn bá fẹ́ láti bọ̀ tán dáadáa èèyàn wà náà àwọn olùbẹ̀rù ọlọ́run ọmọ la ilaha illallah ọkọ rẹ̀ ó lóun fẹ́ súnmọ́ ọkọ sì sọ fún ìyàwó pé ọ̀yà ìyàwó ní kò sáì ọkọ wa dá aláàmú dá aláàmú dá aláàmú fa títí bóyá lọkọ bá gbàgbé pé bóyá kò ń lọ lè kírun ṣáà yàgbá sùbà níbomi lọ́wọ́ báyìí lọ́ba lulẹ̀ lọkọ bá jáde láyé ẹ dákun òun lọ gbàgbé yín lè kásùbà àbí ikú sì wàá ba ọ̀nà irú arábìnrin yẹn ẹ dákun bó lọ́rọ̀ lórí wọn jọ lọ tí ọba ọmọ kásùbà tẹ́lẹ̀ ní jama sẹ́mà pé kò ní kú síbẹ̀ nítorí wọn bá ń ṣe náà ló kù lélẹ̀ yọwọ́ dá kó tètè múra kó mójútó ara rẹ̀ kọ́lọ́mọṣẹ́ ìsànú ẹni kọ̀ọ̀kan wa nínú àwọn àsìbábò ọ̀sùn ah, khatima tẹ̀jìdìdù tọ́ọ̀bà tá a bá ti ṣe ọlọ́run ká tètè pera wa padà nítorí kásìkò tó tó ọlọ́run ní watubu ilallahi jami'a ọlọ́run ọba ní gbogbo yín ẹ túbà ọlọ́run ọlọ́run ọ̀yọ́ ànábìlẹ̀ o ọlọ́run yọ àwọn sàábà lẹ̀ ọlọ́run yọ àwọn afá lẹ̀ ọlọ́run yọ àwọn ṣẹ́kù lẹ̀ ọlọ́run yọ àwọn ọmú lẹ̀ àtàwọn wòlí ọlọ́run ní watubu ilallahi jami'a ọlọ́run ní gbogbo yín pátá ẹ máa túbá ẹ máa ẹ máa ẹ máa ẹsẹ̀ tẹ́ ẹ bá ń ṣe ẹ tètè túbá kò ń bẹ̀ ayyuhal mu'minun gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo pátá àti gbàgbọ́ ọlọ́run ti ní àmọ̀ ọ̀sẹ̀ ìgbàgbọ́ òní kéèyàn má ṣe kí ni kéèyàn má ṣe kéèyàn onígbà tó ti wá gbàgbọ́ ti wá láyà sọ́lọ́n pé àwa gbọ́ lọ́n gbọ́ àyíṣẹ́ bọ̀ ní wọ́n ń wà bú ọlọ́run bá ní kó túbà o òun mọ̀ pé onímọ̀ ni síbẹ̀síbẹ̀ nàbọ̀ sojó onímọ̀ ni ọlọ́run bá ní túbà gbogbo wa ká máa rìpẹ́ǹtì ká lè wọwọ́ wàhálà yẹn bọlẹ̀ àdánwò tá a kó sínú ẹ̀ nínú àwọn ìṣeríṣiríṣi ká bẹ́ lọ́n lóru ká bẹ́ lọ́n nífẹ̀ẹ́ kalẹ̀ ibi ọlọ́run ọba oníkíní yọ̀ da èyí sì ṣe mo bẹ̀ ọ́ mo bẹ̀ ọ́ mọ́sá yọ̀ kó lẹ́mìí mi kí kú tó ṣe tó dé wọn ni ká túbà ọlọ́run nílẹ̀ alákùn tó filẹ̀ hóòn ká ẹ lè jèrè nígbà tí a bá fẹ́ jáde láyé sọ́ọ̀tù nọ́ọ̀rọ̀ ayé àtàtì wa ló sì jẹ́ pé ọba àbò tauba wọn ní báàbò táwùbà ojú ọ̀nà tọ́lọ̀n fi ń gba tútú báyà wọn ní bó ṣe wà nísìn ọlọ́run ṣe rẹ́dì láti fìrí jàn ọ̀pá yẹn òun fi yàn sógun owó òun mutí òun bá yàn sùn òun fún yàn lóyún láì gbà ẹ̀yìn ọ̀nbalẹ̀ olé jẹ́ olójúbìtì gbogbo iṣẹ́ bó tó ń ṣe lókun ìgbà tó rùn ò tí yọ níbi títí wọ̀ ọlọ́run ṣe rẹ́dì láti fìrí jàn alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé mádàmà málàkùlù mọ́ ti lámùyá àtìkà màláìkà kú tí ì yọ sí ọ tí màláìkà kú tí ó bá yọ sí yàn wọ́n ní ọlọ́wọ́n bá aláàrẹ́ di láti ṣàforíjì fún yàn àmọ́ tí màláyíká kú bá ti yọjú kò sí tọ́fẹ́ ṣé kíni kò sí tọ́fẹ́ sọ mọ́ foríjì mi ò wúlò mọ́ torí pé <laughs> ìwọ náà ti rí òótọ́ ìpè òótọ́ ló ṣe kíni òun lọ yọ sí mi èyí tí wọ́n ń wí láti jọ yìí ló dé wọ́n ní tí màláyíká kú ti yọ sí yàn tí ọlọ́run sì ti ìpayẹrẹ tóorùn ò ti yọ níbi títí ń wọ̀ kò sí ẹ̀ṣẹ̀ kùlìyà ìbádìí alladhina asrafu ala anfusihim ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ti dẹ́ṣẹ̀ tẹ́rù ń bà ní pé káì ní ìmá gbélé ìdíwájú ọlọ́run bó lọ́lọ́run ojú yàn sí ọlọ́run bá nígbà tẹ́ ti kù la taqnatu min rahmatillah ọlọ́run ní ẹ má já kan nínú àánú ọlọ́run inna Allaha ọba yín Allah yaghfiru dhunuba jami'a gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá wù kẹ́ẹ̀dá bó ṣe kó tóbi tó lọ́dọ̀ ọlọ́run bó ṣe kó tóbi tó lọ́dọ̀ yín ọlọ́run lòun rẹ́dí láti foríjì yín tẹ́ bá ti túbà eléyìí ayé náà ayé àti máa ń dùn yàn náà ni mọ wàá túbà kó tún padà kó túbà tún padà nítorí pé ó lè jẹ́jẹ́ tó tún padà yẹn màláìka kó ṣe kí ni ní òde pinnu pinnu ìpìtọ̀ mo ní sinamu ọ̀sẹ̀ má kọ́ ọ̀dẹ̀ pinnu lérí ẹ̀ gbogbo tí ó mọ ọmọ àti sinna ìwòkú wo ká máa jòkó tóbi ká máa lọ lè wo àwọn tí wọ́n ń jó jìnnà sí tọ́ba ti jìnnà sí ní tí ó mọ ọ̀sẹ̀ sinna òní ṣe má àwọn tẹ̀jọ́ ní digunjalè tẹ̀jọ́ ń lo tẹ̀jọ́ ń rọ́ọ̀bù amrobas ọlọ́run ṣe tálá ti fèrè jọ ọwọ́n pé ah, mo ti pààyàn mẹ́wàá mo ti pààyàn mẹ́ẹ̀ẹ́dógún ẹni pààyàn ninety nine tó lè bá ọ̀kan náà àwọn wòlíì ìbàní israẹlà oníṣọ́lọ́run lè fèrè jọ ah wòlíì ìbàní israẹlà ni èèyàn ninety nine ah, ọlọ́run ò jẹ́ fèrè jọ lọ́wọ́ pẹ̀ kan kúkú pa òun náà ìpè kúkú pé hundred wọ́n wá lọ lè bá àfa tóun gbẹ́sìn yìí tóun kéwú tóun ò kéwú ọkàn jòkó nulẹ̀ ní ṣe kálúwà olódò ní ma ṣe kálúwà afa ma ń kọyàn kéwù ni ọmọ nílò mọ́sálásí lè kírun jimá jama wọ́n jókòó sínú ilé wọ́n ń dájọ́ fatiwati ọmọ nígbà tí ó kéwù ọlọ́run ò lè fẹ́rí jimá lọ́ba kúkú pa òun náà lọ́ba kúkú àìbá kan òkúkú àìkéwù ọlọ́run sì ní nàlá yẹ gíbírí dùnú bá jẹ̀míyà ọlọ́run bá ní kò ṣẹ́ṣẹ̀ tó téèyàn ṣe tó wọn lè fẹ́rí jìyà afa tó ń kéwù lọ́wọ́ ní à ah, tọ́ba ti tọrọ àforíjì tó sì pinnu kó o sè é pa gbogbo ẹ̀rẹ́ fún ọ nídìí bẹ́ẹ̀ táwọ́bà ìdójoojúmọ́ láàmà wòrà wa kí simo tuntun bá nítorí gbàmí kò sówó lẹ́rọ ẹlòmíì máa ní ojú ṣe sinamá o ẹlòmíì àárẹ̀ ti dé ni o kò ságbára má ni o ẹlòmíì sì ni kò sí gbajúmọ̀ mà so tún bá dénú ipe kọ́dà gbowó délé ni òní ṣe má gbowó opportunity òní débẹ̀ wọ́n ló tún bá kọ́dà ọlọ́wọ́ dán o yóò fún opportunity àti ṣe bọ́ yóò ṣe àbò oníṣe kíni àbò oníṣe ká tó máa kó tún bá lóòótọ́ náà pè ní táwọn bá tó wa وأعظمها التوبة àzọmọ ha àtàwùbà tó bẹ̀rẹ̀ dùnúbìlì kàlàwàtì wọn lè tó wá tóbi jù nínú ìtúbá téèyàn máa fi láti bọ̀tán dáadáa òun náà ní kéèyàn ó jìnnà sí ìmọ̀ sẹ́lọ̀wọ̀n ọba níkọ̀ ìmọ̀ sẹ́lọ̀wọ̀n ọba níkọ̀rọ̀ yóò máa ṣe bí ẹni rè òun náà máa sọ fáwọn èèyàn pé ẹ má wo kíní ìmọ̀ kọ̀dá tó bá sì wà níkọ̀rọ̀ yóò wá gbé yóò máa wá wò òun ló ní ẹ má sọ báyìí níta tó bá di yóò máa sọ ọ wá ń bẹ̀rù àwọn èèyàn kò ọlọ́run sì ń wò ó sì mọ̀ pé ọlọ́run rí o wọ́n ní àtibọ̀tán dáadáa yóò dé fẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọba ní kọ̀rọ̀ torí pé ìbẹ̀rù ọlọ́run ọba ní kọ̀rọ̀ ó ju ti gbangba lọ kọ́lọ́ musa tún kọ́kọ́ wá sí àti gbangba wa min asibaabi osun khatima nínú àwọn nǹkan tó yẹ máa ṣe tọ́lọ́ máa fi fún yàrá àtibọ̀tán dáadáa osun ọ̀dọ́ni billahi ta'ala gbogbo tó bá wù kéèyàn ó ṣe lẹ́sẹ̀ gbogbo tó bá wù bó ṣe wù kọ́rọ̀ yẹn ó rí bó ṣe wù kí ìbádà yẹn ó kéré tó kéèyàn ó jà kàn ìpè ọlọ́run ọba ìpè ọlọ́run ọba ọba aláàánú ni ọ máa rèrò tó dáa pẹ̀lú ọlọ́run ipò ọlọ́run ọba rahimu ni ọba tí kẹyàn ni tawabu ni ọba tí gba tuntun bá ni wàdúdù ni ọba tó nífẹ̀ẹ́ rú ẹ̀ ni alhamu rahimin ó nífẹ̀ẹ́ wájà àwọn òbí wa lọ. anabila ya mutanna ahadukum anabila ni kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ jáde láyé illa wa huwa yuhsinu dhanna billah àbíkọ́ jẹ́ pé ó rí èrò dáadáa sọ́lọ́wọ́n bá rẹ̀ ìpè lọ́kà máa dunnú náà ni ìpè ọlọ́run mọ̀ mọ̀ kó fi mí sálẹ̀ jẹ́nà rẹ̀ aláàánú ni ọ gbogbo bàdà tí mo ṣe ò tó bó ṣe tó ó ní gbà wẹ̀ ìrìn gbà bó ṣe fẹ́ ẹ láìláìláìláwọ mélòó mo rí ṣe sàárà mélòó mo rí ṣe àmọ́ ìran kàánú rẹ̀ mo sì mọ̀ pé aláàánú ni ọ wọ́n ti bá gbà pé ọlọ́run aláàánú ni ọlọ́run padà sànú ẹ̀ ọ̀mìn àti bábí ó sì ń ha ti ma nínú àwọn sábàbí tó yẹ máa láti bọ̀ tán dáadáa alimuhasabatu ay muhasabatu nafsi ala kulli sọgiri wa kabiri wọn máa ṣe nítorí Eh, ọjọ́ accountability ìpè bí mo ṣe wà yìí bá mo jẹ lówó ah, Allahu akbar àwọn èèyàn rèrò mọ́jà wọn ma máa yáwó máa yáwó kò ní láti kóun ṣe ìyáwó lọ́wọ́ yín má dé pòtí ọ̀sán o lè láti bọ̀ tán dáadáa ọ̀fẹ́ wọ sàárè eh, ó sì ju ẹnìkan sí òkùnkùn ayé tó gbó lọ́wọ́ ọmọ bó ti ni wọ́n fẹ́ lọ lé accountability èèyàn máa wò pé ẹ̀dàkùn ta ni mo ń ṣàbòsí fún lu lọ́wọ́lọ́wọ́ báyìí ta ni mo ti bá tiẹ̀ jẹ́ kí n lè tó ń ṣe padà nítorí pé bọ́ bá dáràn sílé ayé táwọn èèyàn wá rí ìnira nítorí ipasẹ̀ rẹ ò ní sun rí nù sáré kò sọ́gbọ́n tó fẹ́ dá sí náà fi ń sọ pé gbogbo àwa tí a bá ní dúkìá àwọn èèyàn lọ́rùn dojoojúmọ́ ni ká máa sọ fáwọn tó ń fẹ́ dákun nǹkan rẹ tó lọ́wọ́ mi ń fún ọ o kò tí ì délẹ̀ mi o kọ́dà mo ti kọ́lẹ̀ o sínú ìwé wíìlì o àyímá ikú lè ṣe kí one naira ọgbọ̀rọ̀ mọ́ two naira ọgbọ̀rọ̀ mọ́ five naira ọgbọ̀rọ̀ mọ́ kọ́ lẹ̀ torí kì í sowó ẹ̀. ifsul amanat kọ̀dọ̀ òdi duyún wọ́n gbé nǹkan sọ́wọ́ rẹ̀ ẹnìkan gbé owó sọ́dọ̀ ẹ̀ ọ̀sọ́ fẹ́ bí ọ̀sọ́ fara ipe wọn lówó lọ́dọ̀ ẹ̀ ọwá jáde láyé ọwá lọ fẹ́ sùn nù sáré àwọn ẹbí rẹ̀ àwọn wá rò kówó ẹ̀mí ẹni tó lówó wá dé ó ní two million mi wà lọ́wọ́ bàbá àwọn ẹbí láwọn àwọn ọmọ sí ó sátìbọ̀tán dáadáa ló ní àbátìbọ̀tán bú ló fi jẹ́ pé gbogbo nǹkan kéékèèké yẹn máa kọ́lẹ̀ yẹn máa kọ́lẹ̀ yẹn máa kọ́lẹ̀ ayé máa alẹ́ ní yọ̀pọ̀ ẹ kó ṣe kíní kọ̀yà lóòfin fọ ọ̀rọ̀ rí sùn ní sàárè especially gbogbo àwa tí wọ́n bá ń kó àmà náà ti fún ipò ẹgbà kìíní ẹ̀bà fún lágbájá ẹgbà kìíní ẹ̀bà ṣe báyìí ẹ̀bà ń tọ́jú ẹ̀ ọ̀yà àjọ ń ṣòwò ọ̀yà ẹgbowó ẹgbòógùn ọ̀gbà mílíọ̀nù jọ ó ti wà lọ́wọ́ rẹ̀ ọkọ ẹnìkan kan ọmọ wà ah, yóò dà kó o lè sùn mọ hasaba kó lè bá láti bọ̀ tán dáadáa torí wọ́n máa ṣe pèlè ọ̀dọ̀ jáde láyé ìpè kọ̀sọ́fẹ́ nìkan kọ́dà abáyédé ní sinimá tí wa wá pé ẹnìkan jáde láyé láàrin wa tí dúkìá rẹ̀ ṣe hasibika ó wà lé ayé gan àmàlẹ́ rà ni wọ́n máa ń sá fún yàn níṣẹ́ nìkan ọ̀sá má yóò ní mo jẹ́ lówó ẹ̀ẹ́dẹ̀ kó lọ police station ìbá débẹ̀ wọ́n ní àfa èlò lọ́mọ rí fún ọlọ́wọ́ fún two thousand lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀rọ̀ bá parí síbẹ̀ ọlọ́pàá sì gbà tẹ̀ kátó wá pé ẹni tí ò sí láyé má tó ti lọ mọ́jì dúkìá tí ọ há síta má sì jẹ́ táwọn èèyàn náà há sí ọwọ́ rẹ̀ eléyìí ọlọ́run wọn náà dáhùn olùmọ̀wázínà kìsítọ̀ lèyọ́ mi kìyàmà ọlọ́run bá ní skéèlì táàfin wọn sẹ́yìn ọlọ́run lágbè kalẹ̀ báyìí skeli yẹn dẹni kò ní sàṣìṣe ìyẹ́wò mi kìyàmà níjọ́ kìyàmà wọ́n ní kọ́dà ànábì ní ọlọ́wọ́ méjì kìí ṣe pé wọ́n kankan ń rò pé wọ́n fojú yà wọ́n fọkàn tọ̀kọ́ wọ́n gbé kalẹ̀ báyìí ọlọ́wọ́ méjì gbogbo àmàrí wọ́n dẹ̀ wọ́n sẹ́rẹ̀ ọlọ́wọ́n bá ní fala tudlamu nafsun shay'an à ní sábò sí fẹ́ ní kankan jọ́nà wa in kana mithqala habbatin min khardal ó ṣe wù kí sẹ́rẹ̀ àbíṣẹ́ bú kó kéré tó kó kéré débi pé ojú ò lè rí nǹkan mìíràn máa fi ń rí àtẹ̀yìn náà bí ha ọlọ́run ní gbogbo ẹ̀ lágbè wá ọlọ́run ní àgbè gbogbo wa bákọ̀ <laughs> ọlọ́run ní gbogbo ẹ̀ lágbè wá pé one naira níjọ́ ni wọ́n ní nineteen seventy five ọ̀yá one naira lọ́wọ́ ẹnìkan ọ̀dà padà wọ́n máa jáde nínú fáìlì ọlọ́run ò gbàgbé o ọlọ́run ní àtẹ̀yìn náà bí ha gbogbo àwọn èèyàn tó sọ̀rọ̀ wọn lẹ́yìn tó fẹnu bà tí wakafa bina hasibin ọlọ́run ọba ní sẹ́mi ọlọ́run ọba ò tó lẹ́ni tí máa ń ṣèṣirò ní ta ló lè ṣèṣirò bí mi ọlọ́ ẹ̀dàkùn tó lè muhasaba kì í sọ̀rọ̀ owó nìkan ẹ̀ẹ́dẹ́rì ọ̀rọ̀ tí wọ́n fi ṣe ọlọ́dọ̀ àṣírí òṣìṣẹ́ lè tu yóò ṣokùnfà yìí láti bọ̀ tán rẹ o alimuhasaba ká máa ronú ìfẹ́ ẹ̀dàkùn bí ṣe ìṣe láti fẹ́ kú bá ṣe ẹ̀dẹ́ báyìí ẹ̀dàkùn kí ni mo fẹ́ fi pàdé ọlọ́run lẹ́yìn náà kọ́sùrù amal nínú àwọn sábàbí tí yẹn máa fi láti bọ̀ tán dáadáa kéèyàn pílánì ayé níwọ̀nba kéèyàn pílánì ọ̀run kó sí kínní kọ́pọ̀ rẹpẹtẹ. jama lẹ́ni àṣetánì ń tiwa lọ sínú ayé ni wọ́n á mú wa gbàgbé ọ̀run ilé ayé dẹ̀ ní àwa arajà ni ọjà láyé níbo ni ilé jama ọ̀run ọ̀dà gbogbo wa lójú igbó àwọn tó ti wà lọ́run ọyẹ sàárè ni wọ́n wà wọn ò tí ì dọ́run pátápátá o ẹ̀wọ́dún tí wọ́n ti lò tí wọ́n ò sí ilé ayé mọ́ a jẹ́ pé ọjọ́ tá ń lò lé ayé òkèèrè sí ìta lò ní ọ̀run bẹ́ẹ̀ bá wá ṣe rádaràda tó bá jáde láyé tó bá bó síná béèrè nìyẹn jama tó bá jẹ́lẹ̀ bọ̀ tí ó bá jẹ́lẹ̀ bọ̀ wọ́n fi síná yọ padà sálì jẹ́nà ọlọ́mọdé àtọ́ náwó ká tó wà lè jẹ́nà jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wàlá wàlá gbogbo wa ká lè chẹ́kì ẹ̀mí ara wa pé gbogbo tá à ń kójọ yìí ṣé ká fi gbádùn ẹ̀sìn ni àbẹ́ ká fi kúrò nínú ẹ̀sìn àwọn èèyàn máa ń kọ́ nǹkan jama yọkàn máa làágùn simenti blọọkì àti irin ní ọmọ kó kánjojúmọ́ windo ọyẹ kólẹ̀kùn wa ọba kọ̀ọ̀kan tán tó bẹ̀rẹ̀ mi ọba kọ̀ọ̀kan tán tó bẹ̀rẹ̀ mi ọba kọ̀ọ̀kan tán tó bẹ̀rẹ̀ mi ọba wa parí gbogbo ẹ̀ pátá ọyẹ ọba parí gbogbo ẹ̀ pátá ọlọ́run wa parí ẹ̀mí ẹ̀ ọlọ́run àní arákùnrin máa bọ̀ máa bọ̀ ọmọkúṣẹ́ ọkàn sí ni wọ́kọ́ lò èyí téèyàn lò náà jọ́mìlì ló fi lò èyí tí wọ́n lò náà sẹ́ wọ́n bá lọ lọ́gọ́rùn-ún ọdún nínú ọdún ayé wọ́n ní kọ́ ọ bá ní ten naira lọ́wọ́ kọ́ ná two naira sáyé tó ná eight naira síbo sọ́run nítorí ọ̀run yẹn ó ṣe pàtàkì ju ilé ayé yìí lọ ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní yáyọ nas ọlọ́run lẹ́yìn ọmọ yẹn inna wa'dallahi haqq àdéhùn ọlọ́run ọba òdodo ni ẹ máa jáde láìsá wala tagurannakum alhayatu dunya ọlọ́run ẹ má jí ilé ayé ọ̀tàn yín o wala yagurannakum billahi algharur ẹ má jí ìtàjẹ̀ kanú ayé kọ́ wá tàn kú níwájú ọlọ́run ẹ̀sìn ní káàrò lérí jama ká fàyè lọ́wọ́ tí tèrí bá fẹ́ bọ́lẹ̀ èwo lájú lẹ́jọ́ á ju tọwọ́ lẹ̀ torí torí kọ́ padà sílẹ̀ náà ni kókó má jẹ́ sìn tó ń bá lọ tọ́lọ̀ ẹ̀sìn ni wọ́n gbogbo sàtífíkẹ́tì tẹ̀yìn bá gbà tó bá ti jáde láyé kò wúlò bá ilé tó kọ́ bàtà tó ra aṣọ rẹ oyè kò wúlò fún nígbà míì gan olè má wúlò bá àwọn yẹn gan àwọn tí wọ́n jogún ẹ̀ gan wọ́n kàn lọ lè fi tọrẹ kan sùn náà àbí kan wọ́n fi nulẹ̀ owó tọ́ làágùn kò tó ra sọ yẹn rà ọ̀run ọ̀run yẹn oníkẹjẹ kápátákì kama ọlọ́run wọ́pẹ́ tẹ̀gẹ́ tí máa tàkà láwùdára àkàrà ọlọ́run bá ní gbogbo tẹ bá rí ilé ayé ní dúkìá lárísìkì ẹjọ́ ràn yín lọ́wọ́ kẹfẹ́ àṣìfò bò kẹfẹ́ àṣìfò rẹ tó wà ní àkàrà ẹ má jẹ́ ètò ilé ayé kọ́ wá gbé yín kú ò lójú ọ̀nà tẹ́sí rálì jẹ́ nàdẹ́sì tẹ́yìn bá dẹ̀ tarabọ ayé lóòótọ́ tàbá tarawa tẹ́yìn bá ti rí owó àwọn iṣẹ́ èṣù ni wọ́n máa wọ́ sínú ọpọlọ yẹn àwọn iṣẹ́ èṣù gbogbo aburú tó èsì tẹ́lẹ̀ yọ́ máa ṣe kíni yọ́ fẹ́ máa ṣe torí owó tí ò fi ṣe ti wà wọ́n ní ẹ̀dá kan torí tọ́lọ́run bá wa ọlọ́run ní ayé ń jí ni o ọlọ́run tàwa jí ni o kọlọmọsà wọlé àánú ẹ ètò ọlọ́run fún wa nínú ayé táàfin sin ọlọ́run táàfin láti jẹ́ nàdẹ́sìn kọlọmọsà fẹ́ ní kọ̀ọ̀kan wa orí tí ó dé bá wa tán wà ní a ah, kọ́dà ọmọ tí wá mọ́sálásí mà kò kírun mà kọ́dà kò ti wá wà sí mà ọlọ́run bísí ọlọ́run olè jòkó táwọn àyí má ọlọ́run kọ́ mọ́ fún wa lórí búbẹ̀ ọlọ́run agbára ọlọ́run bá wa wa min asbab husn khatima nínú àwọn nǹkan tí yẹn máa pín láti bọ̀ tán dáadáa musahabatu alil khair òun náà ni kéèyàn wọn ò sọ pé kẹ́ lè dẹ́gbẹ́lẹ̀ ò tẹ́ dẹ́gbẹ́lẹ̀ tẹ́ máa sọ pé ẹni tí ẹ bá ti sọ ọmọ ẹgbẹ́ yín ṣe mùsùlùmí ní tí wọ́n sọ kàn musahabatu alil khair àwọn ẹni rẹ tó bá wà ní àdúgbò rẹ àwọn náà lọ́rẹ́ rẹ àmọ́ dáadáa rẹ yọ kárí gbogbo àdúgbò ọmọ sí dáadáa sí kiri yó bàbá ẹlẹ́bọ ọmọ bọ̀ǹkan ọmọ sí dáadáa sí wọn dáadáa rẹ yọ kárí wọn àmọ́ rẹ tímátímá ni ọ̀rẹ́ tí ọmọ ọmọ ọ̀rá tí ọ̀run lọ́kùnrin wa bí lóbìnrin wa gbogbo àwọn obìnrin tá a bá nílò rẹ tí wọ́n bá ń gbé ayé sí wa lẹ́mìí tí ń pè é ń jòkó síbẹ̀ ẹgbẹ́ yín ti kọ́lé ẹgbẹ́ yín ti ralẹ̀ ni oníwọ̀n náà ọ̀rà tọ́lọ́mbà kọ náà kúkú kọ́ tọ́lọ́mbà àmọ́ kò àsìkò tí ì tó irun ọ̀gbọ́dọ̀ bọ́ ìmánì ọ̀gbọ́dọ̀ bọ́ iṣẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ bọ́ ìjáàbọ̀ ọ̀gbọ́dọ̀ bọ́ jàlíbàbọ̀ ọ̀gbọ́dọ̀ bọ́ nítorí ayé ẹ̀sìn ọ̀gbọ́dọ̀ bọ́ ẹ̀sìn gangan lọ́lọ́run ní káwá ṣe láyé ayé tó fún wa ó fún wa ká lè bá a lò ó kó lè bá a já gbádùn ẹ̀sìn ni eléyìí ni ìròrí tó gbádùn wọ́n ní gbogbo wa pátápátá ká lè wá bá sì dòkú táwọn ẹni rẹ̀ tó bá wà láàrin àwọn ẹni rẹ̀ ẹ ẹ máa gbéra yín náà ṣáyà ni bá ti fẹ́ ṣubú àwọn ọ̀fà ọ̀ oye wọn mọ rẹ ní fi ẹjọ́ rẹ sùn ìpẹsẹ rẹ ti fẹ́ ṣe kíni ẹsẹ ti fẹ́ yẹ bàbá Ibrahim kìlọ̀ fọlẹ yín mo rí ti ń tẹ̀lé àwọn yahoo ń jẹta n bá fẹjọ́ rẹ sùn wọn pè ọ ní ọfẹ máa ṣe yahoo ah, ọlọ́kàn wọn bá wọn lálejò lọ́ba sọ iye mílíọ̀nù táwọn rí lójú tòun náà bá ràn mọ́ ọmọ yahoo ò lè ní wọ́n ń pè wọ́n àtibọ̀ táwọn yé dáa ah, lọ́ba jáwọ́ nítorí gbọ́ làwọn èèyàn rí ẹlòmíì fẹ́ ṣe sí náà. <laughs> ṣìnà bẹ lójú ẹ̀ <laughs> àmọ́ nítorí pé ń bẹ láàrin àwọn ẹni eré ah, bó láti wá gbọ́ bó láti wá gbọ́ wọ́n wá ní wọ́n fà mí jáde lábẹ́ bẹ́ẹ̀dì ládùúgbò kan ipe wọ́n ní mo bá yà wọn yàwó láṣepọ̀ bó ní káwọn jàmá ò sì gbọ́ nígbà tó wà láàrin àwọn ẹni eré lójú ní òjò rọrùn fún tó bá wà láàrin àwọn ẹni ibú ah, yọ máa fi tayin kò ní rí sí kankan torí pé àwọn tí wọ́n ń sa burú yẹn ṣe kíní wọ́n pọ̀ ọlọ́run bá ní yá ayọ̀ na amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdòdó ittaqullaha wa kunu ma'a sadiqin ẹ bẹ̀rù ọlọ́run lẹ́yìn náà ẹ pẹ̀lú àwọn olódodo ẹ wà ní gúrùpù àwọn olódodo ẹ ọ̀rẹ́ dáadáa ládùúgbò àwọn tẹ́jọ́ máa ṣe tẹ́jọ́ máa ṣe wáàsí tẹ́jọ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn torí ìròrí tí wọ́n fi bọ́ sọ̀rọ̀ ìròrí ẹ̀sìn rẹ̀ ló ṣe jẹ́ pé lè ní àtibọ̀tá bú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣokùnfà rẹ̀ àwọn ọ̀rẹ́ àtàwọn alábàárìn dàbí mo ṣe dà òun náà ṣe dàbí wọn kọ́lọ̀ mọ́ṣà sọ níbi àwọn aburú bẹ́ẹ̀ a máa rán wa létí èyí fi wá láti bọ̀tán dáadáa lẹ́yìn náà zikiru lè mọ́tò wọlé ṣẹ̀dá àdúrà nínú àwọn nǹkan tí ìmọ̀ fi láti bọ̀tán dáadáa ni pé kọ́ máa rántí dojoojúmọ́ yín pé ikú òde kó òsè màgbà tí yóò dé kọ́ ọmọ wa palẹ̀ mọ́ fún ní gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan lálẹ́ ikú tó sún sí fi sẹ́mi rẹ̀ pé láàárọ̀ ọ̀la wọ́n gbé ọ̀sẹ̀ tọ́lọ́mọba kádàrà wọ́n gbé ọ̀sẹ̀ lọ́tọ̀ àmọ́ tọ́lọ́mọba kádàrà pé ó sì kú ẹ fifty years láyé tó lò èrò tó rò kó tó sùn yìí kò ní bí kó o lo fifty years lọ́wọ́ ó lò tí ó pè pérépéré ó lò tí ó pè pérépéré àmọ́ jojoojúmọ́ ní kọ́ ọmọ apalẹ̀ mọ́ nítorí pé wọ́n fún ọ lọ́jọ́ wọ́n fún ọ lóṣù wọ́n fún ọ lọ́dún wọ́n fún ọ lásìkò wọ́n fún ọ láàyè tó kù sí wọ́n fún táìmù mẹ́wọ̀n ti fún táìmù yẹn wọ́n ní ìyẹn ẹ̀yẹ kọ́ ọmọ arántí pé a máa ń di ẹrù lẹ̀ ni pípé a lè ní ọdún tí ń bọ̀ ní ọ̀yà kọjọ́ ọdún ni a lè ní oṣù tí ń bọ̀ ní ọ̀yà kọjọ́ oṣù yìí kọlọmọsọ àfẹnú wa lẹlẹ dáadáa ẹyọ màá yá mi nínú ẹsẹ wa ìyá nílẹ mọta ìyá àti bákítà wọn ni kò máa ń jálù yàn lójijì ni lẹ́yìn náà ẹyọ màá yá mi nínú ẹsẹ wa huduru ghasl al-mayyit wal janaza fil maqbara wa ziyarat al-maqbara wọ́n ní inú àwọn kan tí máa ń ràn yàn lọ́wọ́ tí èèyàn fi máa láti bọ̀ tán dáadáa tí èèyàn fi máa túnra mú ó ní kéèyàn máa gbìyànjú kọ́ wà níbi wọn ti ń wẹ̀ kú oṣù mẹ́fà ọpọlọ rẹ̀ ọmọ sọ fún ọ pé hey hey bóyá wọ lọ́kàn hey hey bóyá wọ lọ́kàn látara bẹ́ẹ̀ ọ wà bọ́ sínú sẹ́ẹ̀rì wọ́n ní wọ́n lè ṣe jàǹdà tán bì kan wọ́n sin òkú yẹn tán àfa kan wọn ní kọ́ sọ̀rọ̀ wọ́n ní kọ́ wọ́n sì wá sí fáwọn yẹn àfàyàwà ni tọ́ àmì ẹni tó tó kàn báyìí aṣọ náà lọ́kàn aṣọ náà gàgà lọ́kàn wọ́n ti jáde ní ìtẹ́ bọ̀dá rẹ̀ ní kó lè bá wọn gbé ọmọ àwọn ní skul ní sì ń bọ̀ mo sì lásìdẹ́ǹtì wọ́n ti dọ̀wọ́ magrib wọ́n ti gbóhùn náà wá sí tẹ́ ẹ eh, abẹ́lọ́ nínú àánú rẹ̀ Allahumma tawwil a'malana ọlọ́mọsá fún wa lẹ́mìí gúngùn Allahumma yassir umurana kọ́lọ́mọba kó sọ̀rọ̀ wá rọrùn Allahumma fatih alaina abwab al-iman kọ́lọ́n kó sọ wá lólùgbàgbọ́ kọ́ wá fún wa ní àtibọ̀tán dáadáa ọlá agbára ọlọ́run ọba wa wọ́n ní ìmọ̀ lọ bí wọ́n ti ń wẹ̀kú ibi wọ́n ti ń sìnkú ibi wọ́n ti ń kírun sókú la wọ́n ń tọ́ba ń lọ yóò jẹ́ kó náà máa palẹ̀ mọ́ tó fi láti bọ̀tán dáadáa torí <laughs> ó wò pé ìtọ́kàn ọ̀rẹ́ mi à ṣé bẹ́yẹn ṣe kú rèé wọ́n ní yọ ràn ọ́ lọ́wọ́ àmọ́ máa sábì wọ́n ti ń sìnkú kọ́ máa sábì wọ́n ti ń wẹ̀kú oyè ìfẹ́ ayọ́ máa fẹ̀ lẹ́mi rẹ̀ ayọ́ máa fẹ̀ lẹ́mi rẹ̀ ọmọ ilé ayọ́ tóbi àwọn tó bá débi awí torí ọmọ ìyá ẹ̀ ìpè káì ṣe gbogbo tó ní ọ̀dà alẹ́ náà ni ọ̀dà alẹ́ náà ni ọ̀dà alẹ́ náà ni jama ọ̀dà alẹ́ náà ni kọ́dà wèrè ọmọ ìgbé máa ń dá alẹ́ ni bàbá olówó kan wọn ló kú nílùú kan bàbá yẹn máa ń fún wèrè yẹn lówó yẹn máa ń fún lówó oúnjẹ láàrọ̀ láàrọ̀ tí wèrè yẹn bá ti dé bàbá wọn ò jowó sí látòkè wèrè ó mú yọlé fẹ́ràn jẹ wèrè wá dé láàrọ̀ ọjọ́ kan lọ́ba ilé bàbá bó ṣe ya wèrè tó jẹ wọn ọlọ́run sì fún lódodo ọ̀rọ̀ sọ lọ́wọ́ ń béèrè pé aláàjì bàbá ah, wọ́n ní bàbá bàbá ti kú wọ́n ah, ní ó kú ó ah, nígbà tó wà òun kí ló dé tó wà onígbà tó wà mọ̀ pé òun kù kí ni wàhálà tó wà ń kó rẹ̀ sí tó wà kọ́lé yamayama lédè òsè mẹ́tẹ́ẹ̀ ọmọ ìyá májà yọ wọnú ẹ̀mí ẹ ní wọn bá tó bá fi sin lọ́hún tó fi jẹun tẹ́bi òfin ní kọ́ lọ́jọ́ alẹ́ má di wèrè o ẹlòmínà wọṣọ oyè ńgbọ́n mọ́tò tọ́lẹ́ pé òríjìnà wèrè ni o yọkàn máa fàfàkùfà káàkiri kò ní kírun yọ wàá fà kalẹ̀ tán wọn wàá fà ètò òbòdì tó lé ayé bébí òsè nípa ọ àtàwọn ọmọ rẹ tó mọ bí abùkátà tó sì máa ríbi sùn sí tó máa ráyè sí ọlọ tó bá ti ní ọ̀rọ̀ tí ń fà ọ kó mọ́ṣáláṣí tí òjò rí irun kílásìkò ọ̀rọ̀ kọ mọ ìyá ni Ọlọ́run fẹẹ jẹ ọyàn lọ sí sọ̀rọ̀ náà fún Ọlọ́run kọ mọṣá wọlé àni gbogbo àwọn tó lọhùn kẹlẹ àárín wa kọlọ mọ jáde sì ṣe sábà bí iná fún wọn àtàwa náà ọlágbára Ọlọ́run níparí àdúà awolẹ ọsẹ ní khatima wọn lè tọ gajù ń bẹ wọn náà làdùá ẹ máa yá ọlọ́run lọ́ọ́ máa bẹ̀ yóò wá ṣiṣẹ́ rẹ nírọ̀rùn fún ọ sẹ́yìn lè túbá tọ́lọ́run bá yọ̀ǹda fún yẹn jọ sẹ́yìn lè túbá táwọn ọlọ́run bá léyìn bá ọ̀la <laughs> ìyọ́mọ ọlọ́run túbá náà gbogbo sẹ́ẹ̀rẹ́ tá a kàkálẹ̀ yìí wọ́n ní èèyàn ò lè rí iṣẹ́ àfi kọ́lọ́run bá aláà kó sọ àánú rẹ̀ kalẹ̀ lérí yàn ọmọ wa bẹ́lọ̀ ní gbogbo gbà tó wọ ọlọ́run wọ́n ṣàlẹ̀ fún mi láti bọ̀ tán dáadáa wọ́n sẹ̀ fún mi láti bọ̀ tán dáadáa ọmọ sọ tó bá kiri kalẹ̀ kó tó sálámà tó bá sàtáyàtà ọmọ àwì lóru lọ́sàn-án ní gbogbo gbà sáàmà tọrọ àti bọ̀tán torí àti bọ̀tán ní ó di tàmí bá ti gbé ọ dìde nínú sàárè bọ́ bá sì dìde ní ó di tàmí bó ṣe wà lìjẹ́ nàbínà. alamatu usul khatima àwọn àlùfáà wọn ni àwọn àmì àmì ni o tọ́jú pé ọlọ́wọ́n bá àlá ọ sàlàyé fún ànábì ànábì dẹ̀ sàlàyé fún wa pé ọlọ́wọ́n máa fi ń pa àwọn kọ̀ọ̀kan lé kìí ṣe pé gbogbo èèyàn tí àbá ti ráàmì yìí lára òun ni òkú dáadáa àmọ́ àwọn tọ́lọ́wọ́n bá aláà tí ọba fi pánlé wọ́n fẹ́ ká mọ̀ ni tàwọn àmì ọlọ́run fi pamọ́ kò fẹ́ ká mọ̀ àrà ló fi dá nínú àwọn àmì àlùmọ́tò àlà tàwíìdì òun náà ni kéèyàn ó kú lérí tàwíìdì kọ́lọ́wọ́n bá aláà wá gbé tàwíìdì yẹn jáde lẹ́nu yẹn kéèyàn tó kú òun náà ni ànọ́tìkù bìlá ìlàhà ìlàlá kéèyàn ṣe láìlá ìlàlá gbẹ̀yìn ayé rẹ̀ anábìrin man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna anábìrin kẹ́ bá rí tó pé kẹ́límà sísan sí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah anábìrin ọmọ àdìjánà ó lè rí pé tó bá ń ṣẹbọ yóò lè fún ọ láti pè torí lásìkò yẹn Allah ni ó ràn ọ lọ́wọ́ lérí ẹ̀ ó sì gbàgbọ́ wọn arábìnrin kan nínú àwọn ilẹ̀ wọ́n wá wọ́n wá gbé jáde lọ sí hospital wọ́n débẹ̀ wọ́n ní wọ́n wá rí i pé ọwọ́ rẹ̀ báyìí oyè ọwọ́ báyìí wọ́n làwọn ò rí ma wọ́n wá ní kọ́ lọ́lẹ́ wọnú mọ́tò yẹn wọ́n sá mọ́tò yẹn sáásáásá wọ́n sá padà rí ibi tí ọwọ́ yẹn gé sí lábẹ́ síìtì inú mọ́tò wọ́n gbé ọwọ́ yẹn jáde wọ́n ní bọ́wọ́ náà ṣe rí ni láìláha ó sì gàn bẹ́ẹ̀ ó gàn bẹ́ẹ̀ síbẹ̀ láìláha ìlàlá nítorí bá jáde láyé níjà arábìnrin tí ń lẹ lè yẹ̀ ń wò tó ń lọ lè ṣe àjò ó lè wí kò sẹ́ni tí ọ̀ràn létí kódà ẹbẹ́ bí ọ̀ràn létí ò ní rí wí torí tó bá ti gbà aláàgbọ̀ ò lè rí wí eléyìí nínú àwọn àmì ni ẹlòmínà wá kú tí ò wí ká má da ọtí ẹ̀ pé kódà mo wà lọ́dọ̀ wọn wọn ò rí kẹ́lí mọ̀ pé là ẹni tó bá wọ́lọ́ ni màá fi ń panlé ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí wọ́n pààyàn man kutila fi sabilillahi wa shahidi àmì pé ọlọ́wọ́n bá ó sì lọ́mọ àlìjẹ́nà ẹni parẹ́ iná ni ọwọ́ ẹni bá parẹ́ ọwọ́ náà torí mi yẹ ìwọ kò ní ọgbọ́dọ̀ gbé nǹkan jẹ o ilé ayé ọgbọ́dọ̀ lé kọ́wá gún rẹ lọ́bẹ̀ o ilé ayé ọgbọ́dọ̀ lé kọ́wá wò pé ó pokùnso ọba para rẹ ọwọ́ náà lọ́dọ̀ ọlọ́ àmì ẹni tí ó kú tọ́jẹ́ pé ojú ogun ẹ̀sìn ló kú sí ọlọ́wọ́n bá àlá yọ ṣàforíjì ẹnìkan kú sójú ogun ẹ̀sìn àmọ́ ọ parẹ́ ni ó ti fẹ́ kú tán ọwọ́ fẹ́ kan òwò pé kó wọn fẹ́ kan kó para wọn àwọn sàábà wọn ròyìn pé ní ire ni ó ti wà jẹ́nà anábìlí ọmọ náà ni o torí pé kò tí ì kú tán òun lọ́ọ́ parẹ́ ọ̀kan náà àwọn sàábà lòun wá òun wà láàrin àwọn òkú tí wọ́n tẹ́lẹ̀ òun wá rí níbi tí wọ́n wà òun wá rí pé ó fi ìdí idà ó fi lélẹ̀ sóńsó rẹ̀ ó fi sókè ó wá rùkú lé ọwọ́ fẹ̀ kan kó parẹ́ pé kóun fẹ̀ kan kó mọ́ lálẹ́ wọ́n mọ̀ parẹ́ kọ́ mọ́ ṣiṣẹ́ lófo kọ́ mọ́ láti bọ̀ tán bú o lẹ́yìn náà ẹ̀yin máa yá mi anabi sọ̀rọ̀ sọ̀lá ń sọ fún wa pé mo ṣe òkè ààrẹ àti ìnira ó tó láyà tà máa nàyà náà àdókùnmọ̀ mọ́ta lè dúró ní asọ́ọ̀bà ò fẹ̀yìn kánà làbúdà fáìlà fàlìyẹ́kùn aláhùnmọ̀ àhíyé ni máa kánà tàbí hayatu khairan li wàtò wàfà ní nkánà tàbí wàfà tó khairan li. anabi lẹ́nu kankan gbọ́dọ̀ máa tọrọ kú wípé mo fẹ́ kú mo fẹ́ kú anabi lẹ́nu máa tọrọ kú tí ìnira bá wà mú ilé di pé ilé ayé ọ̀rọ̀ rùn mọ́ ìnira yìí pọ̀ ẹ wá sọ fọlọ́n pé ọlọ́run ọlọ́run fún mi lálàáfíà jẹ́ máa bẹ̀ tó bá jẹ́ pé àlàáfíà kù fún mi nílé ayé tí ọba sàlàáfíà máa fún mi ọlọ́run wa mú mi sọ́dọ̀ ọ̀sọ̀ ọba kan méjì torí ìwọ lè sọ pé pami pami pami kọjá pé ó kù sẹ́dí márùn-ún tára rẹ̀ ó ṣe kíni tára rẹ̀ ó ya níbi bẹ́ẹ̀ ọ̀bọ̀n síbẹ̀ lẹ́yìn náà ẹni bá kú tọ́jẹ́ pé ó kú kú tọ̀hún àjàkálẹ̀ àrùn ẹni àjàkálẹ̀ àrùn sísan jà wọ́n ní anabini atọ́wọ́dù ṣahadatu kulli mùsùlùmí ẹni bá kú níbi àjàkálẹ̀ àrùn kan tó jàká láàrin ìlú ọlọ́run fàmì sí pé ọlọ́run ti fi sínú àwọn ṣahid ṣọ̀hádà ọmọ àlìjánà ni ìyàwó mu'adh bin jabal àti ìyáálé rẹ̀ ìyàwó méjì lónìí àwọn méjèèjì ìjọ kan náà wọn kù àjàkálẹ̀ àrùn kan ló pa ìyáálé àtìyàwó ọlọ́run fi dá sọ̀hábà ni o ìyáálé àtìyàwó sì kú ìjọ kan àdánwò wà lọ́dọ̀ ọlọ́run ṣe rí àwọn ìyáálé àtìyàwó tá a wí yìí àrùn tí wọ́n bá kún yẹn jáàmà tó máa àlìjánà ni wọn gbogbo ẹni tó wá láwọn tá à ń sọ yìí ẹni tí ọba kú níbi àjàkálẹ̀ àrùn tó jẹ́ mùsùlùmí ni o tí ọba jẹ́ mùsùlùmí <laughs> kò síbi tí ń lọ o inú ọ̀nà ọlọ́ọ̀ni kọ́lọ̀ ń sọ níbẹ̀ anabi ni wa mama ta fili batini fọwọ shahid ẹni bá kú pẹ̀lú àrùn inú inú rún inú rún ó sì kú lérí ẹ̀ ọ̀sà ni ó sì wá padà wá kú ẹ̀ kánsà nínú ó padà wá kú anabi ni ẹni bá kú torí àrùn inú àmì pọ́lọ́wọ́n bá fèrè jìn ìpè ọ̀ntọ̀hún ó ti di ọmọ àlìjánà lẹ́yìn náà ẹni bá kú pẹ̀lú pé ilé ilé ilé wó pa àbọ̀ jábọ́ látòkè àbí ó wà níbi ọkọ̀ ojú omi ó wá wọ omi ẹja wa jẹ anabi ni aṣọ́wádà o hamsa àwọn márùn yìí anabi ni wọ́n kúkú dáadáa alimatoon ẹni tí wọ́n gún ní nǹkan tó kígbóró alimabutun ẹni tó kú pẹ̀lú àrùn nù aligark ẹni tó jábọ́ sínú omi wọ́n sọ́hìbùl hadu àtẹni tí nǹkan rílù ọ̀ṣahid fi sabilillah àtẹni tó kú sójú ogun ẹ̀sìn mọ́tòlù mara a obìnrin tó kú nínú oyún ó lóyún ó sì kú sínú oyún tó wá jẹ́ nírí ẹ má bàa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kádàrá rẹ̀ ni ọlọ́run wá fi ikú yẹn panlé torí pé ó kú sínú oyún lẹ́yìn náà obìnrin tó bímọ tán àbí ń bímọ lọ́wọ́ ló bá jáde láyé wal mar'atu tamutu bi jum'i shahid ànábì lóbìnrin tí bá ń bímọ lọ́wọ́ tó wá jáde láyé àbú bímọ tán ẹ̀jẹ̀ ọ̀dá ó wá jáde láyé ó sì jẹ́ mùsùlùmí ẹ máa yọ ẹ̀yin fámìlì rẹ̀ ipò ń tọ̀ ó ti dọ́ màsí jẹ́nà. lẹ́yìn náà alimọ́tù bilharq ilé-ijó àbí mọ́tò lásìdẹ̀ntì èèyàn wá jó dáná mọ́tò èèyàn gbọ́dọ̀ máa tọrọ ogun táwọn èèyàn kẹsẹ̀ pé ọwọ́ àjí lọ́mọ ọlọ́run sọ fún wa pé àbí ẹni tó lóyún kó ní ọlọ́mọṣà jí ń kú sínú oyún tó mọ níyì là wọ́n ṣẹ̀sìn gbọ́ ò bí àwọn bí ànábì náà bá kú sí Madina pé òun sì pẹ̀rẹ̀ àwọn bàbá wa ń jọ àwọn wa fi sínú tẹ́lẹ̀ àdúrà wọn Allahumma amitini fi madinati rasulika ọlọ́run pa mí ọlọ́run pa mí nílùú òjíṣẹ́ rẹ̀ ha bó ṣe máa tọrọ ọkún mẹ́ àmọ́ tí ọlọ́run bá ní ó ṣe déédéé àsìkò tó fẹ́ ṣe kíni lẹ́yìn náà kéèyàn ó kú látara pé ń gbówó lọ́jà owó lọ́jà àwọn yẹn wá pàdé ẹ̀ lásùbà lọ́wọ́ ń sá lọ wọ́n lé wọn padà wá pa bó ṣe kú ọmọ kó tìládù náà má lè fọwọ́ ṣẹ̀yìn anábìrin tí wọ́n bá pa nítorí owó owó oògùn rẹ̀ ó láti bọ̀ tán dáadáa lẹ́yìn náà alimọ́tò dè fáàní nafs wọ́n fẹ́ pa àyàn àbí wọ́n fẹ́ báyàwó yẹn lásìpọ̀ èèyàn wá gbìyànjú gbìyànjú wọ́n padà wá pa àyàn àwọn kan fẹ́ pa àyàn èèyàn gbìyànjú wọ́n padà wá pa àyàn èèyàn kúkú ṣẹ̀yìn wọ́n ní bẹ́ẹ̀ ni alamọ́tò alahayi amadi falẹ̀ gbogbo sẹ́yìn tá a máa ń ṣe ilé ayé tẹ́yìn bá kú lérí ẹ̀ èèyàn kúkú sẹ́yìn dì ní ó ń kẹrun lọ́wọ́ ó ń gbàwẹ̀ lọ́wọ́ ó ń sita ájùjú lọ́wọ́ kọ́dà ẹlòmíín sinú lọ́wọ́ báyìí jọba ẹlòmíín sinú kọ́tùbà jìmọ̀ lọ lọ́lẹ̀ ìmọ̀mọ́dọ̀ lọ́lẹ̀ gbogbo àwọn léyà tìbọ̀ tán dáadáa ni ẹ̀yọ́ máa yá mi àbẹ̀yàn kú sí hajj wa ẹni bá kú sí hajj bọ́ ìsàmùlẹ́bìyà wọn ó gbé dìde níjọ́ àlùkìyàmà tí ó dìde báyìí nínú sàárè rẹ̀ yọmọ ní labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak wọ́n mọ̀ wá wí lọ bẹ́ẹ̀ àwọn wo làwọn léyìí wọ́n làwọn ti wọn kú sí maka tọ́lọ́n ti fi ẹsẹ̀ wọn jìn wọn torí pé wọ́n ti dà gẹ́gẹ́ bí ọmọ kékeré tá a ti bí bẹ́ẹ̀ lẹni tí ń gbowó لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ọlọ́run bá ní ti ń gbowó èlé ti ń gbowó nàpọ̀ ti ń gbowó alájẹmọ́sùn àgbèdìde bí wèrè bí ẹni tí wèrè kọlù ń jọlẹ̀kíá nítorí pé ó kú lérí owó èlé ló ṣe wò ó pé owó èlé ti tó nígbà tí òrùn tí yọ méjì ti ń wọ̀ tí màláìka kò tí dé nítorí dáa ni kò lè gbowó rẹ padà kọ́ bá wọn ṣe kí ni mọ́ kọ́ ya wọn lówó èlé mọ́ gbowó rẹ kò fi ìyókù lẹ̀ fún wọn lẹ́yìn náà gbogbo àwọn táwọn yẹn bá ń ròyìn ládùúgbò pé yẹn rẹ ni a ó mú lágbájá lọ a ọlọ́mọba kẹ yẹn rẹ ni bí ìyá Fatima ṣe ń ròyìn ni ìyá Deborah ròyìn ìyá Deborah sì mọ̀ pé kì í bá wọn ṣẹ̀sìn àmọ́ mọ̀ pé yẹn dáadáa ládùúgbò all that's everybody bóyá ń ṣẹ̀sìn àbí ọ̀ṣẹ̀sìn rẹ àwọn olùfọ́ àwa wọ́n ní ẹni táwọn yẹn bá ń ròyìn rẹ dáadáa ọlá ti bọ̀tán dáadáa torí àwọn yẹn ò ní bẹ̀rù rẹ lójú rẹ kán tún bẹ̀rù rẹ lẹ́yìn rẹ̀ bọ́ba jẹ́ ní tí ọ̀dà tó kàyà tí ẹ̀rù ń bà wọn láti sọ̀rọ̀ ẹ̀ nígbà wà láyé táwọn ti gbé ọbọ̀ kò sẹ́ni tí wọ́n bẹ̀rù ẹ̀ mọ́ torí wọn ti mọ̀ bó lè jáde mọ́ ànábì kọjá ńjọ kan lọ́wọ́ gbọ́ tí wọ́n ròyìn ẹnìkan ànábì ni wọ́jà bàtà ànábì ni ọ̀dọ̀ ara yan tún kọjá bomi ni wọ́n tún ròyìn ẹnìkan láburú alákọ̀ọ́kọ́ yẹn wọ́n ròyìn ní dáadáa ẹlẹ́ẹ̀kejì wọ́n ròyìn láburú ànábì ni wọ́jà bàtà ànábì ni ó ti dọ̀ra yan àwọn sàhábà ni kí ló wọ́jà bàtì o ni wọ́jà bàtì láwùn ní oye yọ wà lìjánná ẹni tí wọ́n ti ń sọ ìlà ìdá yọ wọ̀ ná ọ wá ti fẹ́ ìlérí iṣẹ́ tó bá ṣe tó bá dé pé kò bá ṣe bọ́ yọ tọ̀ náà wògùn tó wà jẹ́nà tó bá dé pé ẹlẹ́bọ bá ní yọ wọ̀ ná kò ní jáde mọ́ ọlọ́mọsá sọ ní bẹ́ẹ̀ lẹ́yìn náà kéèyàn kú lóòrù jimá àbí jọ jimá máàmì mùsùlùmí yẹn mọ́tò yọmọdé jọmọ àwọn lẹ́yìn lẹ́tà jọmọ ilà wà káwọn lọ́wọ́ fìtínà tàlùkọ́bù ànábì ní tó bá kúnjọ jimá àbókú lóòrù jumá májúmá jimá ànábì lọ́lọ́wọ́ sọ níbi yà sáré ètò mẹ́ni pé ọlọ́run bá fi ijọ́ jimá yẹn ó fi palẹ̀ ẹni tó gúnjọ́ mande náà ó ti yé òun náà lè jẹ́ ọmọ àlìjáná o àmọ́ tọ́lọ́ bá fi ijọ́ jimá àtòrú jimá pààyàn lé ọlọ́run fi háyé ni pé lágbájá yìí tó sì jẹni tí ń sin lọ́hùn ipe ọmọ àlìjáná ẹ̀wọ́n àmọye àwọn àfàgbàgbà náà àwọn fẹ́sùn tí wọ́n kú mande tí wọ́n kú níjọ́ Thursday ní onítùmọ̀ pé ni kò ṣe kankan fún nígbà tí ò obc tó bá kú síjọ jimá ta ni ó gbà lálejò nù sáré yọ̀sùntàn oye alimọ́tò bẹ̀rẹ̀ ṣe jẹ̀bi yẹn kárí èèyàn tí ń kọ́ kakú báyìí ọwọ́ akú awárí pé oògùn wà níbí alimọ́tò bẹ̀rẹ̀ ṣe jẹ̀bi yẹn oògùn wà níbí àrò oògùn yẹn ló ti làágùn síbẹ̀ anabi ni ẹlẹ́mà kọ́ màdìjánà anabi ni mọ́tò lè mọ́mí ni bí arọ́ kiri jẹ̀bi olùgbàgbọ́ òdodo ọlọ́run máa fi ń kọ́ ẹlọ́mí ilé tọ́jú pé yóò ní oògùn ní iwájú tàbá ti rí yàn bẹ́ẹ̀ tàbá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá ńlá. wattaqu yawman turja'una fihi ila Allah ọlọ́run bá wọn bá wa wípé ẹ̀jẹ̀ abẹ̀rù ìjọ tá a lè pàdé ọlọ́ a máa pàdé ọlọ́njọ́ kan àsìkò ti tó fàájì tá a ṣe ti tó ẹ̀yọ́ màá yá fàájì tá a ṣe yẹn ti ṣe kí ni ó ti tó ẹ̀jẹ̀ ká kọjú sọ́dọ̀ ọlọ́run ká tara bẹ̀sẹ̀ tó mọ̀ tó wá fa kúlù nafsi yàn lọ́ni gbogbo yín sàn yín lẹ́sàn bí màá kásáfà ní tẹ́ bá ṣe ilé ayé wọ́n wùn láàyò lamọ́ ní sì ní sàbòsí fẹ́ni kankan nínú yẹn ìta wà bẹ̀rẹ̀ wọn bá ní pẹ̀lú Allahumma ja'al khayra a'malina khawatimaha èyí tó jáde nínú iṣẹ́ tọ́lọ́run yọnu sí jùlọ nínú iṣẹ́ wa inú kọ́jẹ́ ìta sí gbẹ̀yìn wa khayra ayyamina yawma nalqa ìjọ tó jáde nínú ọjọ́ tá a lò láyé lọ́dọ̀ ọlọ́run ní kọ́jẹ́ ìjọ tá a lò lè pàdé ọlọ́run wa warzuqna qabla al-mawti